الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إلى داني لك ولي أفاني تراك قريراني باب الوصية بالنساء àsọtẹ́lẹ̀ lórí ṣíṣe dáadáa sáwọn obìnrin a rí pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó mójútó ọ̀rọ̀ àwọn obìnrin púpọ̀ púpọ̀ nítorí pé àwọn obìnrin lẹ sáwọn ọkùnrin àti pé pápá ga ìgbà tẹ́sìn Islam kọ́kọ́ dé ọba àwọn lárúbáwá lórí pé wọ́n kì í fẹ́ rọ́ ọmọbìnrin wọ́n sì máa bọ̀ wọ́n mí pẹ̀lú ààyè islam lọ́wọ́ sọ ọmọbìnrin lọ́sọ̀ọ́ di bàbàrà ló fún lẹ́tọ̀ọ́ rẹ̀ láfún pé gbogbo ìtàn ti fi dùn tẹ́lẹ̀ torí ẹ̀ bámẹ́jọ yà wá lẹ́nu ìdí ni tọ́lọ́ tó fi sọ odidi súra kankan lẹ̀ nínú alukur'an tó ń jẹ́ súratun nisa súra àwọn obìnrin bálukur'an ti ṣe tóun. kò sí sóràtò rìjálì nílẹ̀ sóra àwọn ọkùnrin torí kò lè bá a mọ̀ pé Islam ó fáwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn pa wọn lé ó sọ wọn dáàbò bò wọn torí kọ́ kó ọwọ́ jàǹbọ̀ ọwọ́ ìyànjẹ kọ́ wọn. tẹ́lá arúbìnrin ọ̀gọ̀rọ̀ ọrú wọn lọfẹyà fúnra rẹ̀ ọ̀gọ̀rọ̀ ọrú wọn lọwọlẹ fúnra rẹ̀ mọdàlá pà ń tẹ lófin Ọlọ́run tá à ń pa á mọ àbá obìnrin gan-an lẹni tí wọ́n gbé sípò àpọ́nlé ńlá jù Ọlọ́run ló dára sọ nínú sọọtù nìṣẹ ayé àkọkàndínlógún ó ní wa'ashiruhunna bil ma'ruf wa'ashiruhunna bil ma'ruf. níbi tọ́lọ̀ ti sọ nípa bí o ti ṣe tọ́ ká ní àwọn obìnrin jẹ́ وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطرا فلا تأخذوا منه شيئا فتأخذونه بهتانا وإثما مبينا وكيف تأخذونه وقد أفرى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تبلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا الله بلدها nínú آية tí àyọlò yìí ti wá ọlọ́run bá ń ṣàlàyé nípa bíbá ọ̀kan nínú àṣà àwọn ẹni tó ti síwájú wa jẹ́ àṣà náà ni mímọ fi tipátipá jù mọ́ àwọn obìnrin tí ọkọ bá kú tó fi ìyàwó sílẹ̀ àwọn ẹni tó kọ́ fi sílẹ̀ yẹn kì í ṣe dúkìá tó kọ́ fi sílẹ̀ lásán ni wọ́n máa jẹ wọ́n tún di àwọn ìyàwó wọn mọ́gún bí ti ṣe máa ṣẹlẹ̀ nù láyé jàhìlíyà lẹ́bi kí ṣe máa sọ pé obìnrin yìí báyìí ọkọ rẹ̀ ti kú eré tí àwọn ẹni tó fẹ́ jogún ìyàwó rẹ̀ máa sá òun ni pé wọ́n máa wọ́ ìkísà àbáṣọ kan tó bá ti lè sọ́ọ̀lù obìnrin yìí tó bá ti lè bá a ọ̀parí nù ẹni tí ó mú nù ẹsì bọ́ra àwọn ehoro tó nílé iná fẹ́ pín máwọ́ ìyẹn ehoro ẹni tó ti kú ẹ̀ nígbà pé àwò rẹ̀ ni tó bá ti lè sọ ìkíta tó bá ti lè obìnrin la kò sí bóyá sí ma nínú àṣà wọn ó ti jogún rẹ̀ ó ti jogún rẹ̀ ilé ìtàn ìyọ̀rá náà pé wọ́n sun lóko lọ́wọ́ pé tí ọkọ̀ bá ti kú àbúrò ọkọ wọn lè sú ìyàwó ẹ̀gbọ́n ló pọ̀ fún àmọ́ wọn ò ní sú ìyàwó àbúrò ló pọ̀ fẹ̀gbọ́n rẹ̀ nítorí pé inú gbàgbọ́ àǹfà tí wọ́n ń bá ká òun náà ni pé bá bẹ́ẹ̀ nílẹ̀gbẹ́ni láyé sì ìfẹ́ ìyàwó ọmọ ẹni nínú àṣà àwọn Yorùbá nù tó yẹ kí wọ́n máa ń sú obìnrin lópo máa ń sú lópo fábùrò ọkọ ni wọ́n ń sú lópo fún ẹ̀gbọ́n ọkọ ó fi mọ̀ pé wọ́n sóbìnrin ló pọ̀ ìyànjẹ burúkú bàjẹ́ ni bẹ́ẹ̀ lóbìnrin yẹn ṣe dára lé ọkọ tó fẹ́ wọ́n ríra wọn wúra wọn ọkọ kọnu sí obìnrin gbà so ọkọ sì yọjú àti àwọn èèyàn rẹ̀ sí bàbá ìyàwó bàbá ìyàwó sì ló ń fa ọmọ fún nǹkan ọjọ́ ìyàwó bó ti ṣe di ìyàwó wọn nù. sọ́ọ́ dénìsì táwọn afẹ́ fi tipátipá mú fẹ́lòmíì tí ó wù ìmọ̀bùrọ̀ ọkọ ń bẹ láyé tẹ́lẹ̀ náà kí ló mọ́bìnrin mọ́gànmọ́ lọ́rùn ó lè jẹ́ pé gbọ̀n lọ́fẹ́ kẹ́sì máa wo àṣà àǹsúnilópò àǹsúnilópò yẹn ní jẹ́ ìránu ti gbogbo obìnrin ni yorùbá máa fi lọ yóò fẹ́ gbogbo ẹni tó ti kú tó bá sì yàwó lẹ̀ iná ni wọ́n á máa fẹ́ kọ́ sẹ́kùnlé àwọn tí wọ́n wá fi lọ àbúrò ọkọ rẹ̀ pé kọ́ fẹ́ kéṣe gbogbo obìnrin eléyìí tó wọ́pọ̀ jù nínú àṣà àwọn Yorùbá ó náà ní pé tó bá ní kí ẹnìkan ó sun obìnrin lópó ó lè jẹ́ pé fífi tọkọ rẹ̀ fẹ́ kò ì tí ì tọ́jọ́ kò ì tí ì tó sùn iná ló fò sálẹ̀ àwọn máa ń rò pé àwọn fẹ́ sànù obìnrin yẹn pàápàá jùlọ tó máa ń kó níwà ó ń tọ́ ajẹ́ pé lóyún ni ó bẹ́ẹ̀ ta ni ó máa pé nítorí wọ́kọ̀ mi kí ló dé tí wọ́n fẹ́. ìgbà míì rẹ̀ wọ́n máa sóbìnrin lópó wọ́n á máa sun lópó láti jẹ́ mógún nítorí pé tó máa fi sílẹ̀ wíkẹ́ kọ́ máa lọ tí wọ́n sì pín ogún ọkọ rẹ̀ tó kú ní pínpín tẹ̀sán Islam nǹkan kan ní sẹ́kù fún alágbólé o obìnrin àtàwọn ọmọ rẹ̀ ní kó gbogbo dúkìá lọ nítorí pọkọ rẹ̀ tó kú kò níyà kò sì ní bàbá mọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ ló fi sílẹ̀ ṣùgbọ́n o Ọlọ́run fa àwọn ọmọ tá lọ ọkùnrin àti obìnrin ẹ sì mọ̀ pé lábìfin ọlọ nígbà tí ẹni tó kú bá ti fọmọ sílẹ̀ tá a bá ti rọ ọmọkùnrin rọńdó kan nù àwọn ti parí kọkùnrin rọńdó yẹn gbogbo àwọn ẹsẹ pé ní ọńkóòsì rẹ̀ àwọn cousins rẹ̀ lọ́gbà wọn dànù ni ọmọ tí ò sì dára rẹ̀ mọ́ oní ọ̀jẹ̀ gbogbo ogun yẹn. ẹ̀yìn àti tí bàbá àti ìyá bá wà á fún wọn ní ti ọlọ́run ní ká tún fún wọn tó ń tipọ́ ọmọ yẹn bẹ̀. àmọ́ pé àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àwọn àbúrò bàbá rẹ̀ àbá àwọn àbúrò bàbá bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n bàbá bàbá rẹ̀ àwọn eléyẹn wọn kàn gba sùúrù ni ẹni tó bá sì sunkún kó sunkún. tọ obìnrin yìí báyìí wọ́n wá ikú tọkọ yẹn fi sílẹ̀ pọ̀ tọ́mátì náà bá ọ̀pọ̀ ogun nílànà ẹ̀sìn Islam àwọn ò ní mú kankan wọ́n wá dàbí ọgbọ́n wọ́n wá ní kí àbúrò ọkọ àwọn sùn ló pọ̀ fún so that tọ́mátì sùn ló pọ̀ fún bẹ́ẹ̀ ẹnu rẹ̀ ò ní rọrọ̀ láti sọ ikú òfin ẹ̀sìn ni òun fẹ́ gba ìtọ́ òun nínú ogun ọkọ tó kú kọ́ fáwọn ọmọ lẹ́tọ̀ọ́ wọn nínú ogun ọkọ tó kú wọ́n ní wọ́n bá máa fi kú dọ́là tí èsì pé lọ́kọ̀ ọ̀run polówó fún ọ. olóòwò ló mú débi gan lọ́rí. ẹ gbójúlógún mi yorùbá lẹ láàrin ẹni tó gbójúlógún àti ẹni tó gbẹnulé táníkà. ojú ló ń gbélé kò tí tẹ̀ lọ ẹnu lẹ́yìn gbélé ẹ mú ni bí wàrà. torí di eléyìí ẹ fún lẹ́tọ̀ọ́ lọ́jọ́ máa lọ. ẹ dání kọ́ ọmọ lọ wáyà ó ẹ wájú tó eléyìí ọlọ́bi ọlọ́bi lọ́dọ̀ ni wàá ṣerú hunna bil ma'ruf. ẹ máa bá àwọn ìyàwó yín gbé ẹ máa bá wọn ṣe pẹ̀lú dáadáa nítorí pé ìka lọ́pọ̀lọpọ̀ ọkùnrin wọn níbẹ̀rù ọlọ́run àsìkò tí wọn wá obìnrin táwọn fẹ́ fẹ́ ẹ sì fi mú mi níta òṣèlú ilé ọgbà ilẹ̀ náà máa yóò máa rí ẹ̀rín kéke yóò máa rí àrín tàkìtì yóò tún máa yóò máa rí ẹni tẹ́lẹ̀ mẹ́wàá ẹ̀sẹ̀ bí náà dára dáa ni títí tí wọ́n fi bọ́ sí lọ́wọ́ ni ọba ti bọ́ sí lọ́wọ́ tán gbaná ẹlẹ́mà ní kájúkú ẹ̀dá asòro kó èèyàn tẹ́kẹ́ lílo ní tó wúwọ́ fóbìnrin yóò máa gbani lóru àti lọ́sùn subhanallah tọ́ ẹ̀rọ ni ọ̀rọ̀ ẹlẹ́dàá ni ẹ bá wọn gbé pẹ̀lú dáadáa ẹ rántí pé tí ò bá sófin ọlọ́ọ̀ ní ká máa fẹ́ràn ò ká máa lọ́kọ kí ni ọlọ́pàá abádọ́rọ̀ àti sọ̀lẹ́pọ̀ ọ̀kẹ́ ọ̀pọ̀ oníkálukú wọn máa lọ òfin ọlọ́gbà pé kò dání tó níyàwó olóòlọ́gbà pé kò náà máa bọ̀ gbé nígbé ìyàwó ìwọ́jọ́ kọ tọ́ àmọ̀ sí dáadáa sí i wọn a máa ṣe dáadáa jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ lọ́wọ́ alẹ́ bàbá rẹ̀ ilé bàbá ọmọ kan sì sí máa dẹ́rù bọ́ ọmọ wọn náà lọ sáà pé àfi lálágbọ́n lọ́kọ́ fi fún ọ àwọn bàbá yìí ẹtì wọ́n ti lọ gbé mọ́mù gbé làdáni gbogbo ará àdúgbò tẹ̀lé ọ ọ̀nà dáadáa ni yóò ṣe dáadáa ńgbà tó tẹ ọ lọ́sẹ̀ ọ̀hàn pọ̀ máa bú ni ọ wọ́n tún pè ọ wọ́n gbà tó tó tó tó pé ìyà bí ọkọ o, tí wọ́n ń gbé mú gbígbóná gbígbóná. wọ́n rẹ sọ́kẹ́ wá ìyàwó rẹ̀ lọ́wọ́ fẹjọ́ sọ mí ní wá. ó ti dàrí tí ó ń bẹ̀. wọn ò ní wá tó bá fẹ́ ṣe kó ṣe ẹ̀yin náà tó wá bá kọ́mọ gbọ́dọ̀ yín. subhanallah. sọ̀rọ̀sọ́lẹ̀ yẹn á túmọ̀ sí pé èèyàn rẹ̀ ni ọ́. pẹ̀lú mọ̀ sí pé èèyàn rẹ̀ ni ọ́. kò sí orí òsùn ọ̀sẹ̀ gbé ọ sí olè jẹ́ ọmọlúwàbí pẹ̀lú ìwà burúkú ọmọ àta burúkú ni ọ èèyàn kéèyàn sì ni ọ lẹ́yìn tó fọmọ fún ọ tán ọwọ́ afáwà burúkú yọ ọ̀fàwà rádaràdá yọ yọlá ń gbọ́ oríṣiríṣi awuyewuye nípa ń táwọn ọkọ fojú àwọn ìyàwó wọn rí ọkọjá àbíkí àfọ. Yorùbá gan sọ pé bóun lówó o tún lọ́rùn rẹ lẹ wọ́n kọ́kọ́ lówó tó fẹ́ fi tọ́jú lé ìyàwó yìí náà ní gbé sí ọ lẹ́nu ó tún àmọ́ sọkọ̀ bá kùn gbé ọ̀rọ̀ tóbi ní bá tún dorí odò tó ń sunkún ó pé omi pọ̀ lójú ẹni ẹ lọ wa gba ọ̀gbọ́n bá kú àbẹ́wò rí nǹkan bẹ́ẹ̀ torí ẹ̀ ilé ẹ̀ ní gbogbo fúlégefúlégé ń fẹ́ yàwó kejì yẹn abẹ́lẹ́kẹta mo fẹ́ níbà ẹlẹ́ẹ̀kẹrin mọ̀ ń wá ó kọ́ mo sẹ́ẹ̀tì kalẹ̀ tẹ́ mọ̀ wájú àbí òye wa ẹni bẹ́ẹ̀ ní ìyàwó kejì bẹ́ẹ̀ ló ti ṣeéṣe pẹ̀lú ìyàwó alákọ̀ọ́kọ́ àbọ̀kọ̀fẹ́ gbélé yìí lọ lé lọ ti fi àjẹ eléyìí àlékún yà à ń tẹ́lí pé ẹni tí ò tó bá bọ́ ọmọ ẹ̀sìn tẹ́ ẹran ṣe palábàrà yàrá yìí tọ́lá ń kọ́ lọ́sẹ̀ dáràn wọ́n sì lè sọ sí àwọn ọmọ báyìí yàrá tó máa sọ pé alihamudulilayi tọ́lá wà wọ́n wà burúkú tọ́lá ń gbé káyé wà á ṣerò hón nàbì màrú ẹ bá àwọn ìyàwó yẹn gbé pẹ̀lú dáadáa ọlọ́run bá ti sọ ìyàwó tẹ bá fẹ́ bákan méjì ni. فإنساق بمعروف أو تسريح بإدفال إنه قال ديوامك لدادا أنا قلت سؤالك لدادا وست لا سنبي قال النبي صلى الله عليه وآله وسلم وسقوا خياركم خياركم لأهله وأنا خيركم لأهلي فاني تدادوا ننوى فاني تعرفات دادوا سياولي وعليه èmi ni wàá mi dáa jù sí sáwọn ìyàwó mi. àwọn akọ ẹ̀ ọ̀sẹ̀ ń bẹ̀ failure times failure ńlọ pọ̀lọpọ̀ náà la fi sọ pé ẹni bá tó kọ́tà mi àdúrà lórí bó ń ṣe ń ṣe sí ìyàwó rẹ̀ o lọ́lọ́wọ́ jẹ káwọn ọkọ ọmọ rẹ bìnrin ó ṣe sí wọn ọ̀rọ̀ kíkà ló kó ní lè sàmì ọlọ́tọ́ ẹfun mi lóṣù kan kí n tó sàmì kí ló ṣe é sì yí wà pẹ̀lẹ́ ni ìyẹn ni pé bí ọdún mẹ́wàá tẹ́ ti ṣe ọ̀daràn ọ̀daràn burúkú ni ọ́ torí di eléyìí àti ọlọ́run bá lélẹ́yìí wà á ṣerú hunna bil ma'ruf hada amr àti ọlọ́run para yìí ẹni bá lọ́yà tó bá takò fi ọlọ́run tó takò àti ọlọ́run kọ́ máa retí àtúbọ̀tán burúkú ọlọ́run ẹ bá àwọn ìyàwó yín gbé pẹ̀lú dáadáa dáadáa dáadáa ni ẹ máa ṣe sí wọn ọlọ́run ti máa bó ń ṣe dọ́kun ọlọ́run ti máa bó ń ṣe dóbìn kò sí tàbí ṣùgbọ́n ìwà obìnrin ò lè yí padà kó dàbí ìwà ọkùnrin yóò ló ṣe jẹ́ pé tá a bá rọ́kùnrin tí ń hùwà bí obìnrin àbùkù àtàlébù ni àwọn obìnrin kò sí kò sí bó ṣe lè máa ń ṣe tó yóò tó kù síbi tó kù sí náà Uh, you fucking you nonsense kó ló ti fucking nonsense ibi táwọn ibi táwọn bàbá rẹ̀ wò dé wọn náà lọ pé ọfẹ take over àbẹ ẹkọ ni níbi ń gbà sí ọlọwọ obìnrin kan bàbá màmá rẹ̀ ó kéré ó kéré fún mi ọkọ ọ̀rọ̀ bá pé ìsìn à ń fọkún mú ẹ nìkan iṣẹ́ ọ̀la màá bọ́ bá fọ yẹn kù àbẹ ìmúsọ náà. <laughs> wọ́n ẹgbẹ́ mélòó ló bá wà iṣẹ́ àlọ́ ẹ̀ gbé oṣù. ok wọn náà ti sọ pẹ̀lú ẹnu ẹ ike wọn náà máa continue from where they stop kí ló dé tó dọ́dọ̀ rẹ tán tí gbogbo ẹ̀ wá di nǹkan ẹ̀bú kí ló dé tó dọ́dọ̀ rẹ tán tí gbogbo ẹ̀ di kíni tá a bá tún dún bẹ́ẹ̀ máa rọ́ṣẹ́ ìwọ owó tó fi gbàgbé ìgbà tó fẹ̀ àwọn bàbá rẹ ní kò sí ìtò. àwọn tó láwọn gbọ́ táwọn fẹ́ kọ onílé kòmíìn kòmíìn àwọn bàbá wa sọ pé ìwọ̀n bá tí obìnrin bá ti kọ́ lé bàbá rẹ̀ náà ni ọmọ yòókù sùn tẹ̀mí rẹ yẹ <laughs> subhanallah tó tó dáwọ́ rẹ tẹ́ ọdọkọ mọ́ wọn gbá bàbá yà wò àwọn bàbá ọkọ àwọn wọ́n lọ fẹjọ́ ọkọ ọmọ wọn sùn lẹ́yìn táwọn bá sọ̀rọ̀ tí ọ̀wọ̀ wọ́n rán yẹn sí kọ̀ gbà wọ́n lọ fẹjọ́ rẹ̀ sùn kálukú ń bẹ lọ́ọ̀kọ́lọ́ jẹ ọ̀dà ó ti dọ̀kọ̀ ọmọ kálukú gbà nígbà tó ti dá méjì ọmọ tán tí ó sì ní wọlé ọmọ tó kọ́ mọ òun kọ́ jẹ́ ẹsẹ̀ kan lé ọkọ ẹsẹ̀ kan lé bàbá rẹ̀ wà á ṣeré hùnà bẹ́ẹ̀ máa rò ẹ máa bá àwọn ìyàwó yín gbé pọ̀ pẹ̀lú dáadáa yẹn máa ṣe ńgbà tí wọ́n bá máa wà ní agánran yẹn ti gbà tí wọ́n alágánran nìkan lọ́lọ́run sọ wọn bá ti darúgbó ẹ̀kẹ́ wọn bá ti fa bàmú láì kọlà ìgbà tí wọ́n fẹ́ kí gbogbo ẹ̀ ọmọ sẹ́yìn lọ sẹ́ wọn àtìgbà tí ẹ̀ ní fẹ́ kí wọ́n mọ̀ wọ́n mọ̀ yìí bọ́mi ẹsẹ̀ rí bá yàwó tó ń gbé ta I love you I love you tọ́ wá nìyí ò ní fẹ́ kí wọ́n rí pẹ̀lú rẹ mọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti sọ lálẹ́ bẹ́ẹ̀ náà ti sọ lálẹ́ ara ti máa ń ṣe kópa tó fi rí tó fi wọ́ ó ti di yàrá pàtà kọ̀fẹ́ wù ọ́ mọ́ wọ́n á sọ̀rọ̀ tó gbójú síbò mi pé wàá tù wàá aṣèrò ọ̀nàbẹ̀lẹ̀màrò àti èyí tó wà ní kélébé àti èyí tó ti di ìyálóra <coughs> gbogbo wọn lẹ gbọ́dọ̀ ti dáadáa sí òfin ọlọ́wọ́n bá wa nù tí ló bá yíra àwọn obìnrin wọ́n ti ní òfin tí ọwọ́ ẹ̀tọ́ wọn fún ọ pọ̀ àwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn àwa bílà ọba tó dá wa ló ń ṣòfin yìí ẹgbẹ́ tó bá rí bá ṣòfin níyẹn bá fi lè dá wọn kọjá wọ́n lè fi mú èèyàn fan bẹ́ẹ̀ wá lọ rò pọ̀ lọ bẹ́ẹ̀ láì jẹ́ pé wọ́n bí ọ lórí tí wọ́n bá ń dófin ọlọ́run ọba wa kọjá ò lè lọ bẹ́ẹ̀. eléyìí wàá túmọ̀ sí káwọn obìnrin ọmọdé garagara ó ọmọ ọpọlọ ọkùnrin ti pa láṣẹ tó ajẹ́ pálá ìlẹ́kọ̀ọ́ burúkú lọ́ọ̀yà wọn lè gbọ́ ọ̀rọ̀ kan gbọ́ mọ́ náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin gan aláìlẹ́kọ̀ọ́ ni wọ́n lé ọkọ. tán ọ̀rọ̀ adìẹ àrígbọ́dọ̀ wí ọmọ ẹsẹ bá bá ṣe fẹ́ ọfẹ máa jẹ ayé fàmílì tìkì tutọ́ wọn lọ nítorí kí wọn bá yín lò pẹ̀lú dáadáa oní àlọsọ pé tó ọba ti fẹ́ ya kàtá tó ọgbọrọ fún kìlọ̀ fún ọ wọn wá agbódẹkùn fún ọ pẹ̀lú kìlọ̀ tó ọba gbọ́ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa ni wọn kọ̀yìn sí ọ wọn tún kọ̀yìn sí ọ òní ẹ ọba wù wọtọ ọkọyìn náà lọ padà kọjú tọ ọlọ́run ní kó lù ọ́ tẹ́lẹ̀ mọ̀ pé òfin ọlọ́run kò kàn wá fún pé kó gbèsò nìkan ìtọ̀sẹ́ nìkan lọ. èyí náà sì mà tí wọ́n ti ń kìlọ̀ èèyàn ti ń tẹ́ èèyàn ti ń tẹ́ lórí ẹ̀sán kan sọ pé sọ́ra rẹ̀ sọ́ra rẹ̀ kàn máa túmọ̀ sápẹ́lẹ̀ pé sọ́ra rẹ̀ wọn ni kí nígbà tí èsì pé lù mí pọ̀ ó ti túmọ̀ sí pé òun ti ń tẹ́ bọ̀ ẹni tí wọ́n pè kọ̀ sọ fún ọ pé sọ́ra rẹ rí tí wọ́n sọ pé mo kìlọ̀ fún ọ níjọ́ tó tẹ̀ ọkọ̀la kò ti tẹ́ nánu. tọ́ ọkọ àti ìyàwó jẹ́nẹ́rálì wọ́n mọ̀ kọjú síra wọn náà ló pé wọn. bí màá yàyàn lẹ́nu ní ìsẹ́nìkan wọ́n fẹjọ́ ìyàwó rẹ̀ sùn. ó ẹ ẹ yàrá tí ẹ tó ti sùn. bẹ́ẹ̀ náà lọ́wọ́ àmì náà wà yí ara mi ẹgbẹ́ ọ̀fá ìyàwó rẹ̀ kan ló sì ní. sẹ́wọ̀n gáàpù ti ń nù gáàpù ti ń nù nítorí pé tọ́lá ti ń di pé bàbá ń dágbé àbí ìyá ń dágbé bàbá náà òun náà ń dágbé àlẹ̀kùndé o nítorí pé ìmọ̀ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìjọmọ́ wà lójú kan náà kò ní fún ṣètọ́ni láyè láti yà yín kódà kó ti tẹ̀ ìṣẹ̀ra yín. ààyè àti tètè ronúpìwàdà sẹ́ni tó bá ṣẹ̀ ààyè àti gba ronúpìwàdà rẹ̀ sẹ́ni tí wọ́n ṣẹ̀ yọ wà tó bá gbójú kan náà lẹ́jọ́ wà. àmọ́ wọn máa lọ sun yàrá rẹ̀ wọn náà máa lọ sun yàrá rẹ̀ ó léwu ó léwu fún future ìyàwó amẹ́sibọ́sí lẹ́nìkan máa gbé sálẹ̀ general lẹ́nìkan wọ́n máa lọ gbódú ọba kí ló sọnù kí ló dé ọwọ́ tó wà láwọn obìnrin ọ̀nà òun ti gbọ́ ká mú gbọ́dọ̀ ọkùnrin kéde. nǹkan ti ṣe àyè méjèèjì nǹkan ti ṣe yín. torí ẹ̀ lòfin ọlọ́run fi sọ yìí pé kọ́ yín sí. tọ́lá sí yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́sùn tẹ́lẹ̀ náà sẹ́yìn lásán lẹ́kọ́ sí wa ẹ ti kó giri tó giri. tòkòlẹ̀ nítumà tó bá jẹ́ pé yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ náà lẹ́ ń dọ́sùn tẹ́lẹ̀ náà. bọ́ọ̀lù obìnrin ti fẹ́ mọ̀ kó ń sẹ̀ òun sì ń bọ̀ wí. yàrá ọ̀gá àtúngbẹ́nu ilé rẹ̀ sẹ́dá àdùnníkẹ́ àjọ máa sùn bìkan náà. ìgbà tí àwọn obìnrin púpọ̀ tán fèèlì torípé ẹlòmíín nu wọn àmọ́ ah, bá a ti fẹ́ túmọ̀ rẹ̀ kẹ́kẹ́ pé kọ̀ọ̀rẹ́ kọ̀kọ́ kọ́ bóòlù àti máa ń ọkọ ọ̀pọ̀lọpọ̀ orí kọ́ kọ́ àwọn ń bínú àwọn wàhálà ni pé àwọn tó yẹ ká pọ̀ sọmọ aláàbí ọ̀kọ̀ tí lo gbogbo àyè kọ̀ọ̀kan bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àwọn míì wà nínú àwọn ẹ̀kọ́ yẹn táwọn ẹ̀kọ́ ọmọ táwọn àwọn ọmọ ọmọ ti lọ bó bó bá tó ìyá ọmọ ìyá tèmi náà kọ́ mi. bí kò sọ bí kò ọmọ kọ́ ọmọ bọ́kùn sí máa bóbìnrin lò kọ́ àmọ́ ọkọ̀ bó la ṣe ṣe lé ọkọ̀ bó la ṣe kọ́kọ́ kún bó la ṣe fún àwọn gbọ́kọ́gbọ́kọ́ wọ́n gbọ́kọ́ mọ́ lọ wáyé bó dàdí tí àdóbìnrin mi bá ti bí mọ́tẹ́ wọ́n kọ̀ kọ́kọ́ sí ní bí ọkọ̀ tó takú tó takú sí ibi tó ga sí òní séètì. wọ́n máa sọ pé ọmọ mi ọmọ mi ó kékeré tó mọ ọmọ ọkọ rẹ kọ́. ìdí nu dá lọ́pọ̀lọpọ̀ obìnrin ní ìsìn ibà wọ́n kàn sọkọ nù ni bí kóró mọ́ngò bí ọkọ̀ tó kó wá láti kánù ọkọ̀ kó wálé ọkọ̀ mi kó wá láti fòntúà oko wálé ọkọ mi ò kó wa láti wọ́n sí pègìndé àpàtì oko wálé gbàtọ́ pé wọ́n ń kó bọ̀ wálé wá ní ìyá alágbájọ òjá ma lónìí àwọn òjòkó tí àwọn máa ń bì ọkọ mi ti wọlé ní títí lé márùn yóò wá máa dáka yóò máa gbé abọ́ kó ń lọ ra fùfú ń sọ yóò ń fùfú. gbọ́dọ̀ ti dá àmọ́ bí a mú àárín lánàá. bẹ́ẹ̀ ni wọn ò ní nígbà tí ò sí ìyàwó lé wọ́n wà pọ̀pọ̀ tì lọ gbé ló bàbá ti pẹ́ ni mo ní kí yín ni <laughs> subhanallah torí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ń kọ́ kọ́ wọn lọ iná wọn níbi àwọn asẹ́káyé ọmọ wa dára Kaduna ọmọ dára Zaria ọmọ dára Onitsha ọmọ dára Abakaliki ọmọ dára wọ́n ti pè ẹ Port ọmọ wa níyàwó wọ́n wá pélé ipa àti bímọ àwọn ìyá ń bá wọn yọ. àwọn ẹ̀yọ́ ọkọ wọn bá wọn yọ ẹ̀kàlélódìdì nìyàwó wa pé ọkàn ọmọ ń tẹ̀ ń fà wọn ọkàn àwọn ọmọ ọmọ ń fà wọn káti ẹ̀ lórí wọn káwọn ló dá wọn mọ̀ yọba gbèrò di pọ́tà pọ́tà tí ò dé ibà ó lè gbéra kọ́lọ́ di fùntúà fùntúà lọ́ọ̀lọ́ọ̀ ó lè gbéra kọ́lọ́ dàbà kálíkè nílò àwọn igbó lọ́ọ̀ bẹ́ẹ̀rù máa ba kálukú láti lọ ọmọ wọn bẹ́ẹ̀ yọba di pé wọ́n ń tọ́jú ọmọ ọmọ ọmọ ọmọ tuntun ọtọjú ọmọ fóṣù mẹ́ta bàbá eléyìí ọlọmọ ọlọmọ mu tíì sáàbò ni pàápàá tó tutù rọra mú tọ oṣù mẹ́ta ò ní padà wálé ni ẹjẹ ń tútọ́jú wọn díẹ̀ sí ẹjẹ ń tútọ́jú wọn díẹ̀ sí. àkàràmọ́kọ́wọ́lọ́ báwo mi ṣe lọ́dún kan gbọ́ ya wọ́n gbégbá awóróbó kan síwájú ilé pé kí màmá náà máa jókòó tì ó rí i pé ń ta wùtìwùtì ó nítọ̀ bàbá alágbájá ẹ ní bínú ló èmi àgbà gbé pọtá ìyá dara kánú ìyá dara katsina ó sì fọkọ ọlẹ ẹ mẹyẹ rẹ ok sọ dáa bẹ́ẹ̀ táwọn obìnrin ọmọ ẹsẹ bẹ́ẹ̀ táwọn ọkọ òkúkú dáa bẹ́ẹ̀ ẹmí kìí ṣe pọ ọmọ bímọ ọmọ náà ti di bàbá àwọn ọmọ ti pọ̀ ọkàn ìyàwó ni wọn fẹẹ lọ ọmọ gbẹdọ àwọn ọmọ òun sẹ́yẹ bẹ́ẹ̀ wọ́n á pa bàbá yìí sí nígbà tí bàbá ti wọ tó ti wọ tó ti wọ reserve tó ní àmójútó gidi ìyàwó ọ̀rọ̀ apàtì yọ pa ọkọ ntì bọ́ bá lè kú òkú nù torí ẹ̀ wa ashiruhunna bil ma'ruf kí àwọn ọ̀rọ̀ bá sámọ́ lọ lásìkò tí wọn náà bá nídìí rẹ̀ bàjẹ́ tètè má ti dáadáa sí lónìí òtúmọ̀ sí pé tí ọba ti dáadáa sí ọkọ sá lọ ṣùgbọ́n òfin ọlọ́run ni pé kí wọ́n ṣe dáadáa sáwọn obìnrin wọn tí èèyàn bá wá ń ṣe dáadáa sí ìyàwó rẹ̀ kí ló yẹ kí ìyàwó sí ó lọ ṣe dáadáa sọ́kọ rẹ̀ ni kó lọ ṣe dáadáa sọ́kọ rẹ̀ tán ìgbà tó lọ́wọ́ sọ pé dáadáa ó ní bil ma'ruf lóde wọn lóde wọn tẹ́ ń pè ní dáadáa láwùjọ yìí lóde wọn ń tẹ́ ń pè ní dáadáa gbàgbára yín sì ká ọlọ́wọ́n bò di ẹrù kan ròyìn tẹ̀lé o ọlọ́wọ́n sọ pé dandan àfi kò ṣe nǹkan báyìí tágbára rẹ ọ̀ká nítagbára rẹ ká lọ́nà kò sí lóde wọn bẹ́ẹ̀ ti ṣe wà lóde wọn gbàgbára rẹ ṣe má ìwọ́n ṣe tí wọ́n máa tanra rẹ jẹ ọ̀tún àwọn obìnrin gbá mi ó ti lè ní sáwọn àwọn ẹgbẹ́ rẹ ní táwọn ń ṣe fáwọn ìyàwó wọn ọ̀bá lọ fẹ́ gbọ́ rẹ̀ kí lọ fẹ́ òsì ẹgbẹ́ rẹ̀ tí ọmọ ti dáadáa lọ bá lọ fẹ́ nítorí pé inú bí báyìí mo rí ti ṣe wà fáwọn obìnrin nù nísìnyí wọ́n ń tọ́ títí bọ̀ wálé wọ́n á rí i pé wọ́n ń dín àwọn àkàrà kan àwọn àkàrà ńláńlá ni wọ́n lẹ́yọ̀ kọ̀ọ̀kan rẹ̀ fifty naira ni wọ́n á ní kí wọ́n bọ̀ ta àkàrà oní two hundred tẹ̀lé pé lẹ́sìn kún wọ́n tún kọjá wọ́n tún rán súyà ẹni wọ́n bọ̀ ta súyà two hundred wọ́n tún kọjá lọ àfa wọ́n tún rán àwọn onídọ̀kúnnú ẹni wọ́n bọ̀ ta dùkúnnú wọ́n tún kó lọ ọwọ́ kún wọ́n tún bá fà láìsí wọ́n tún fi lé ọwọ́ afọwọ́ tún gbé o tún fọwọ́ sí gé salamu aleykum salamu aleykum. <laughs> kọ́ra àbíjọ́ bá di lọ́tùlá mẹ́wàá ọkọ̀ jókòó kalẹ̀ ni. ọ̀hún sílẹ̀kùn kí bàbá sọ ọ́ sílẹ̀kùn àwọn ọmọ bá ṣe máa náwó sílẹ̀kùn látara wíńdò. ẹ̀rọ ní tẹ́ ẹ ra gbogbo kíní wá lé. lọ́wọ́ tá ń páàkì lọ́n páàkì wá gbégbé ọbẹ̀ ṣe pátì ni. ìwọ́rọ̀ mọ́ra wá gbé kíní táwọn ẹgbẹ́ rẹ̀ rà fáwọn ìyàwó wọn. Ah! la ilaha illallah jẹ́ta la gbọ́ pé ọkọ rẹ̀ mi ra mọ́tò f wọ́n wá ń ra pọ́pọ́pù ẹ pé ẹ mọ̀rẹ́ onímọ̀gbà tó da gbogbo àkàrà ńlẹ̀ ṣe á làyìnlá mo ti nǹkan rà wálé fún yẹn àbí mo ti yàn án nǹkan fún kéèyàn mọ̀rẹ́ ọ̀dà ọkọ̀ náà ló padà ra bàálù fún ọ ọkọ náà ni wọn padà kọ́lé fún àmọ́ kọ́kọ́ mọre náà torí pé ẹni tó ṣe dáadáa sí ọ tó fẹ̀mí ìmoore hàn oríire ó tún wúlò la láti ṣe tó jù fún ọ. torí ẹ ẹ̀yin náà ẹ jẹ́ ẹni tá a rè ó gbòòrò ìjọba wọn ni wọ́n ṣe dáadáa sí ẹ̀yin sì jẹ́ ara ti yí kọ́ orí sẹ́yìn èyí ó jìyà ẹ̀hẹ́n ọmọ akẹ́kọ̀ọ́ ńgbà náà ẹnìkan أن تعدلوا بين النساء ولو حصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما نبي الله بلد عن صرف nípa àwọn tí ń fẹ́ ju فى ẹyọ kan lọ. ẹni ẹ sì mọ̀ ẹ́ pé ẹni tó bá ti fẹ́ mẹ́rin lọ àbùkù nù yọ kàn láyé yọ kàn láyé kìyàmù. ọlọ́run bá fi ń yé wa pé tẹ́ bá ti níyàwó méjì mẹ́ta tàbí mẹ́rin kò síbẹ̀ jẹ́ olùpáyọ̀ ọlọ́run kò síbẹ̀ máa sojú kòkòrò àti má lùgbọ́ ọlọ́run ṣe dọ́gba láàrin wọn tẹ́ ṣe ọ̀nùwọ̀lẹ́ ń tẹ́sọ̀tẹ́ ọ̀ àǹtàdìlò bẹ́yìn nìta ẹ̀ ní lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin pẹ̀lú ọ̀rọ̀sùn kọ́dà kó sí pé gbìyànjú àti ṣe bẹ́ẹ̀. ọlọ́run ẹlẹ́dàá wa sì ti sọ wípé àgbàkẹ́fẹ́ àwọn méjì àgbàkẹ́fẹ́ ta à ń mẹ́rin tí àbá ti lè ṣe dọ́gba òun náà ló sọ pé ẹ̀ lè ṣe dọ́gba. náà lọ́wọ́ sọ pé in khiftum alla ta'dilu fawahida. tẹ́lẹ̀ àti ṣèdọ́gba bá ń bà yín sáré pé ẹ̀mí lè ṣe dọ́gba ẹ̀rọ abẹ́rẹ́ ká kálukú sinmi. torí pé tí níyàwó kan wọ́n sọ pé kò ṣe dọ́gba o. ìṣèdọ́gba yìí wà láàrin èèyàn méjì tó lẹ́tọ̀ọ́ sí nǹkan bákan náà ni eléyìí wọn sọ pé wọn fún mi lẹ́tọ̀ọ́ sí mi pé eléyìí nìkan ni wọ́n fún gbà náà wọn apèsè rẹ̀ pèsè dọ́gba àmọ́ ìyàwó ẹ̀rọ kan ló ní èmi àti wọn sọdẹ ẹ̀rọ bá wọn ní wọ́n ṣe dọ́gba wọ́n lọ gbádùn nítorí pé ẹni tó níyàwó ẹ̀rọ kan wọ́n sọ pé kò ṣe dọ́gba nǹkan tó kàn ni pé ẹ máa ń bá wọn wí wọ́n fún mi lóúnjẹ ẹ máa ń bá wọn wí ẹ máa ń bá wọn ẹ máa ń bá wọn wí ẹ lè sùn òkú kan ẹ bá ń bá wọn wí ní tiẹ̀ kù lórí ntọkọ rí òsè fún ọ àmọkèsí pé ẹ bá ń bá wọn wí wọn ò dúró dọ́gba tẹ́lẹ̀ ìbá yé wa èwo ni ṣíṣe dọ́gba tọlọmọ ọbẹ ẹlẹ́dàá wa tó ní àfikẹ́ lágbára àti lè ṣe ìgbà náà lẹ tó lè láǹfààní àti fẹ́yàwó méjì mẹ́ta tàbí mẹ́rin èwo sì ni ìṣèdọ́gba tọ̀ ní agbára wò lè ka bẹ́ẹ̀ kó ṣe ká gbìyànjú ẹ̀. ìṣèdọ́gba eléyìí tó jẹ́ mọ́jẹ̀mú téèyàn gbọ́dọ̀ ní kó tó di pé méjì mẹ́ta mẹ́rin òun náà ni tó ní í ṣe pẹ̀lú tí wọ́n máa fowó rà gbogbo tí agbára owó ká ẹ ṣe dọ́gba láàrin àwọn obìnrin yìí ẹ wọ́n fún kan lóúnjẹ kẹ́ máa fi pípa kan ẹ gbọ́dọ̀ dáṣọ sọ́kàn lọ́rùn kọ́kàn máa rìn òwò káyé ẹ gbọ́dọ̀ pèsè ibùgbé tẹnìkan tẹnìkejì ọmọ sọ abẹ dáadáa nítorí pé ẹ̀yin lọ fẹ́ wọn àwọn obìnrin tẹ́ fẹ́ yín ẹ gbọ́dọ̀ ṣe dọ́gba láàrin wọn obìnrin tẹ́ fẹ́ ọ ṣe dọ́gba láàrin ìṣèjọba tí wọ́n ń wí nù ẹnìkan gbọ́dọ̀ máa jẹun tẹnìkan máa rò ń ẹnìkan ọgbọ́dọ̀ máa wọ sọsọ ẹnìkan máa ra sọwọ sọrùn ẹnìkan ọgbọ́dọ̀ máa rí lẹ́gbẹ́ ẹnìkan máa rí lẹ́gbẹ́ ọgbọ́dọ̀ lọ máa wọdọ ẹnìkan ọmọdọdọ ẹnìkejì lágbára káyọ wọn fowó rà àmàgbára ká lórí ẹni Islam sọ pé tọ́ba ti ní jọ̀wọ́ ẹ̀rọ kan lọ á fún ọjọ́ kọ̀ọ̀kan fún kálukú ni ọjọ́ kọ̀ọ̀kan. kì í ṣèjọ́ méjì méjì o kì í ṣèjọ́ mẹ́ta mẹ́ta o kì í ṣèjọ́ márùn márùn o kì í ṣèjọ́ márùn márùn o kì í ṣèjọ́ pátá o ìjọ kọ̀ọ̀kan. nínú hikimọ̀ tó wà mẹ́ni pé tí bá ní àwọn méjì mẹ́ta mẹ́rin ó lè fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ. tó bá délé ẹnìkan kò ní fẹ́ jáde má. tó bá ti rọrùn pé lọ lágbájá lòun ò lọ́wọ́ la ọkàn rẹ̀ ó ti máa bàjẹ́ níbo mo lè lọ lọ́la tí n fi ní tètè wọlé àwọn ẹta ló lè pè mí tí ń dá lóhùn tí ní tètè wálé yìí nítorí pé ìyàwó yìí rùn kò fẹ́ràn ìyàwó yìí Islam wa sọ pé pọ̀ kan torí kọ́ mọ́ pẹ́ jù bó ti ṣe fẹ́ rí orí tó sì fẹ́ rí lé pé o fẹ́ rí lé tó fẹ́ rí lé yìí kọ́ máa máa jẹ́ kọ̀ọ̀kan sẹ́pẹ́rẹ́ nítorí tí a bá ṣe ń jẹ́ méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́rin márùn-ún ọ̀sẹ̀ kọ̀ọ̀kan wọ́n wá pín ètò òkúrira ṣé ẹ lọ ọ̀sẹ̀ kan lálàáfíà ò nílò ṣé afẹ́ ara ìmọ̀ ti wálẹ̀ méjì ọ̀ faramọ́jọ́ òkú ìníwá o ìyá wà mbẹ̀ ìṣẹ̀lẹ̀ níṣẹ̀lẹ̀ àwa ló ṣe sọ pé ọjọ́ kọ̀ọ̀kan ni. أعوذ بالله من الشيطان الرجيم nítorí àwọn fi sọ pé ọjọ́ kọ̀ọ̀kan torí rẹ̀ a gbọ́dọ̀ jẹ́ pé ìyàwó kan lálọ́ máa sùn rẹ̀ àní kan àwọn ọ̀farama gbogbo àwọn ìyàwó yẹn iná ni wọ́n a gbọ́dọ̀ yàn fún kan oníkálukú ọgbẹ̀tọ̀ rẹ̀ lágbàpè ṣíṣe dọ́gba tó lọ́wọ́ á sọ ó lè kó sípa gbìyànjú ẹ̀ òun náà ní lọ́kàn a lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin lọ́kàn wa o nítorí pé kò síbẹ̀ lọ ní ìyàwó méjì ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin bẹ̀rẹ̀ látòrí méjì ẹ rí i pé ẹ fẹ́ràn ọ̀kan kan lọ náà ni èyí tẹ́ ẹ fẹ́ràn wọ́n máa gbẹ̀tọ́ rẹ̀ lágbàpé èyí tẹ̀ fẹ́ràn ó ṣe é ṣe kí ìyá máa jẹ òun yóò tẹ̀ máa jẹ ni láwọn agbọn ìfẹ́ eléyìí tẹ̀ fẹ́ràn tó tó di pé ọjọ́ rẹ̀ ẹ ti máa rọrùn mú fẹ́. kó tó di pé dọ́dọ̀ rẹ̀ ẹ ti mọ ẹ̀rọ ìmúṣẹ gbogbo ìgbà tó bá wà lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí pàdúró kọ́nà tó bá fi ọ̀jọ́ bẹ̀ ẹ̀rín láti pàdé ẹ̀ tó bá ṣèṣì da ṣúgà sínú ọbẹ̀ iyọ̀ náà lọ́ọ́ máa pè é ìwé ìtọ́jú àbí ìgbà tó ṣe é pé ẹ̀ fẹ́ràn rẹ̀ gbogbo bá ṣe wọ́n máa gbọ́ ẹ̀ wọ́n máa gbọ́ ẹ̀ ṣe ń ṣe bẹ̀ náà àgọ̀ ń tẹ̀ra rẹ̀ jẹ ọkàn ẹ̀ lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó yín nínú kan. àwọn ọmọ tá a ẹ lọ rí i pé a lè dọ́gba nínú ọkàn yín ọmọ tó ń sòwò ló bì nù. ambosibosi ìyàwó tọ́jọ́ mẹ́lòmíì tó àmọ́ lọ́wọ́ bá ní pẹ̀lú ẹ̀tẹ̀mí ìlú kúlẹ̀lmẹ́ìlì ẹ sọ̀rọ̀ ayé ẹ̀ lè ṣe dọ́gba o ẹ gbọ́dọ̀ fi sọ́dọ̀ ẹ̀ tẹ fẹ́ràn yẹn ní gbogbo fífì pẹ̀lú gbogbo ayé ti mọ̀ fẹ́ ojú ọkọ nu ayé rẹ̀ nu ẹ̀yin ọlọ́mọdé ọjọ́ pé wá di yà ń bí ẹ̀yin sì wá ni. wọ́n béèrè ṣe ń béèrè pé tí ọkọ bá yan ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ láàyò débi pọ̀ nìkan náà máa bá sùn àwọn yòókù ó ti pa àwọn tìbí aṣọ tó ti gbó débi yìí pé ó sún àwọn náà wọ́n lọ sí zinanta ẹ̀ka burú ńlá nù ọlọ́run ní fẹ̀lẹ́ tẹ̀mí ìlú kúlẹ̀lmẹ̀yìn ẹ gbọ́dọ̀ dẹ̀gbẹ́ sọ́dọ̀ ètò ẹlẹ́fẹ́ràn láfẹ́jú ní gbogbo títẹ̀gbẹ́ tó dọ̀rọ̀ rẹ̀ tẹ́wọ̀ apá àwọn yòókù tì pẹ̀tẹ̀dọ̀rù àtẹ̀mọ̀ àlọ́kọ́ tẹ́wọ̀ apá àwọn yòókù tì bí aṣọ tá a fi sórí ìkọ́. kọjá wọ̀ aṣọ ti ṣe fẹ́ jásọ gbogbo aṣọ tá a sínú àpàtì ó ti ṣe fẹ́ jásọ ńgbà àwọn èèyàn náà wọ́n sọ pé ah, ọkọ mi ọjọ́ bẹ̀ ọkọ mi ọjọ́ bọ́ọ̀n náà bá ń bá wọn ṣe bá wà o nǹkan pọ̀ nira ni. ẹnjẹ́ pé wọ́n rò láti fi ọdún mẹ́ta. ó sì lọ ṣe sùúrù ó ṣe sùúrù bá ah, bá ó ṣe sùúrù bá pẹ́. <laughs> sùúrù bá ọmọ rẹ̀ di àti ọlọ́run ni o tó bá ti rí pé o fi sọ́dọ̀ obìnrin kan jù ọ̀rọ̀ gbọ́dọ̀ fi láti jù tán ọmọ ọ̀rọ̀ àní balance ẹ̀rí ọ̀pọ̀ ọlọ́dẹ ilé ọ̀dẹ́rìn para rẹ tú láti. oúnjẹ tó sì wù ọ́ jẹ lọ títí kò burú tó lọ fún mi ọbẹ̀ sí. tó iṣẹ́ ìrọ̀ ọ̀fẹ́ dá sí ọmọ ọgbẹ́ ọ̀sẹ̀ máa ń gbádùn ọ̀rọ̀ tó ń sọ máa bá ń so. sódà kò fi ní fìlì pé eléyìí ọ̀fẹ́ ròyìn aláàfẹ́ lù ọ̀rọ̀ aládàáni lọ́wọ́ tó ìsọ́kọ̀ àbá gbóni ṣe ọ̀nà tí wọ́n múra ó tún lọ wọ́n sọ̀kọ́ sórí ọkọ̀ ó ti fi ṣe pé ó tún fi sọ́dọ̀ rẹ̀ ọ́ tún gbó tíṣọ́ ni ọkọjá pé ó sọ̀gùn sí ẹ fífi ọ̀bá ti sí lọ́kàn kò sí ní kò tún fẹ́ lé àfikún kí ni obìnrin kọjá kámú kọ́ bá sùn ọlọ́run àni ẹ má fi sọ́dọ̀ ẹni tí ẹ fẹ́ràn láfíjù lọ́dọ̀ tó fi jẹ́ pé ẹni tí ẹ fẹ́ràn tó òun á dàbí ẹni tí a fi sórí kọ̀. torí ẹ fala tamilu kullal mayli fatadharuha fil mu'allaqa ọlọ́run ẹlẹ́dàá wa ni wa in tuslihu tẹ bá ṣàtúnṣe pẹ̀lú àwọn obìnrin tí ẹ fẹ́ràn tẹ bá ṣàtúnṣe wàtàtàkù tẹ̀sí páyọ̀ lọ tẹ̀jẹ̀ kàtúnṣe ọmúnyànjẹ dání. فإن الله كان غفورا رحيما أنا فريدني الله أنا فريدني ذات مكاني àtúnṣe tọ́lọ̀ ọba ń san bí oní ìlú àtúnṣe tí ìyá ńlá wa sáwùdà bíntu Zam'a radiyallahu anha. tó ṣe pẹ̀lú anábìrọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. yẹnni tó gbọ́ àwọn nǹkan náà tá à ń sọ yìí akpẹ́tù rẹ̀ ti ṣẹlẹ̀ láyé anábì sallallahu alayhi wa sallam. Sawdatu bintu Zam'a ìyàwó lọ́jọ́ fanabi Muhammad sallallahu alayhi wa sallam kọ́nà nǹkan ni wọ́n fẹ́ sì kejì lẹ́yìn Khadija. anábì ọ̀fẹ́ yàwó kankan sí Khadija fi kú. bàtí Khadija kú lànàbì tó fẹ́ Sawda bintu Zam'a. ó ti mà ìrora ní àwọn ẹyọ kan gbogbo ibi tó bá kù díẹ̀ káàtó sí ẹ̀yẹ́ rí ìyẹn ká máa fi ever beauty ever green ever kíríkan you are the only cockroach in my cupboard àbẹ́ rí bẹ́ẹ̀ cockroach at the end of the day tí àwọn mi bá ti dé lẹ́bẹ̀rẹ̀ sí ní rí ibi tó kù sí ìnáà ni ó tọ́ lọ́rọ̀ àwọn obìnrin wọ́n fẹ́ rorogún sáà. wọ́n lè jẹ́ apó méjì lọ́ọ̀dì ọkọ obìnrin tó dénú kò dénú o kárí ká pọ̀ ẹ̀yin ni ẹ máa rìn mo rò pé iye ọkùn ẹ máa rìn ká pọ̀. àkàràmọ̀kùnmọ̀lá ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ ìyàwó mi lè irú àwọn Aisha anha tí fẹ́ràn rẹ̀ gá gbogbo ẹ̀yẹ náà mọ̀. àmọ́ nàbì sallallahu alaihi wasallam bó ti ṣe fẹ́ràn àìsà tó yẹ kò ti torí rẹ̀ pa àwọn ìyàwó yòókù tì tí wọ́n dàbí aṣọ tá a fi sórí ìkọ̀ débi tó gidi máa yé tó bá ti dẹ̀yìn salatul asr gbogbo àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ànábì ọlọ́ba lọ́kọ̀ọ̀kan kò sí ilé wọn o wọn náà tó bá ti ní ọmọ ó sì bá wọn sọ̀rọ̀ tó bá fẹ́ dì mọ́ tí wọ́n náà bá fẹ́ dì mọ́ àwọn ẹ̀ dì mọ́ ara yín àbẹ́ ìgbọ́dọ̀ sí nǹkan kan. Aisha radiyallahu anha oníṣẹ́ níbi bá wọn sọ́dọ̀ tèmi tí ìsìnjẹ́ pọ́dọ̀ mi ní oṣù níbi ẹ̀yìn asùnrin yóò dì mọ́ gbogbo nǹkan ló bá mi ṣe yàtọ̀ sí kòkò ní bá mi lò. sọ nítorí wọn náà fi dára rẹ wò náà ìyàwó mẹ́rin tá a bá rí ọ lónìí ó tún dọ̀ ìjọ mélòó so easy kò easy náà ok àìsí ò sí lọ́dọ̀ wa a fẹ́ sọ fún wa pé ẹ dákun ẹ dákun òun máa bá ọmọ yìí ṣe ń ṣe sọ wá kalẹ̀kùn ìyàwó tó wà lọ́dọ̀ rẹ̀ ń bẹ́ńbẹ́ sọmọ báwọn fi ṣe máa mọ́ra wọn lójú ó lè wú látòkìlẹ̀ bá àkókò dànù ìwọ́n ọkùnrin sì ni wọ́n ọ̀gbọ́n gbòbìnrin bí iṣó bẹ́ẹ̀ lọ́gbà tiẹ̀ straight forward báyìí. wọ́n ti kó ọ̀rọ̀ mẹ́lẹ̀ sọ́tì ikú ọgbẹ́ ọ̀rọ̀ nìwọ ọmọ pé kí ló ló ń béèrè ẹ̀yìn ọ̀bọ tó ti béèrè ẹ̀tí fẹ́ kọ́ sọ̀rọ̀ mi. <laughs> so pẹ̀lú báyẹn anabi sallallahu alayhi wa sallam gbogbo yẹn mọ̀ kọ́ fẹ́ràn Aisha ju àwọn ìyàwó yòókù lọ ṣùgbọ́n kálukú ń gbẹ̀dọ̀ rẹ̀ tọ́ sẹ́gbà tí wàá ike tọ́ tọ́ ànábi bá wà lọ́dọ̀ tọ́ dánábi ṣe gbà tó ń tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ lèmọ́nà nítorí pé sẹ́gbà rí pò ń ti sanra òun ti sanra òun ò sanra kó sáà má fi ṣiṣẹ́ lẹ̀ síbẹ̀ là ń ṣe ń rọ àwọn obìnrin ẹ má sọ̀rọ̀ alẹ̀ rárá tóbi bá ti sọ̀rọ̀ alẹ̀ yọ yí ọ lẹ́nu ọkọ rẹ ti ń sọ pé i love you i love you ó rí i pé kò ní jáde lẹ́nu ẹ̀ mọ́ yọkọ̀ máa fàdúró ni ó lè máa sọ fún ọgbà mi kí ọ lọ keep fit iná ìlẹ̀ sọ pé nítorí bá sanra alẹ̀ ń fẹ́ àní kò keep fit pòpò yé ọkùnrin burú bàjẹ́ ni ẹ̀yin ọkùnrin náà nù so nítorí pé ẹ̀yin náà lẹ́ lè mọ́bìnrin sì ṣe bí ọkùnrin tó sọ fún ìyàwó rẹ ni ó láwọn obìnrin tó pupa ni mò ń fẹ́ ó sì ti fẹ́ dúdú sẹ́mi kó ti lé takọ́ máa bleach nìyẹn ni wọ́n bá wọn máa pa skin success ìpara tí wọ́n fi ń bóra tí wọ́n tún di pé ń bóra lọ ojú agbọ̀n ibìkan jẹ́ Coca-Cola ọ̀kan ti ń di Fanta pẹ̀lú ìmọ̀ bó tiẹ̀ ṣe rí báyẹn wọ́n á kó bá tiẹ̀ sálámà wọ́n náà ló ti débẹ̀ bá ló ń jọ sọ tí wọ́n ti rántí gbogbo ojú ti bó tátàrùn dúdú torí òun ti lè léyìí ẹ̀mí olóòtú ìyàwó débi pé wọ́n ń fẹ́ mi bá pé ah, irun bí àwọn àwọn òyìnbó yẹn máa ń tiẹ̀ bá ọmọbìnrin kan tí mo rí lọ́ọ̀kan ẹ̀kílẹ̀ àwọn òdòdó ẹ̀ àwọn lọ títì nínà á. lọ́ọ̀bà tí ọmọ ọlọ́mọdé bíi kó náà lọ́ọ́ pa mí wọ́n sì fún lówó ọsẹ kẹjọ máa tẹ lọ́n sàǹsà tí irun sọ́nà fún wọn ò ti ọmọbìnrin wa gbọ́ àjù gbogbo bàbá yàgò ní irun bá di eré eré gbogbo àwọn tó ti nà àwọn bá ń já wọn bá ń já wọn bá ń já irun bá dàbí tọbọ ọkọ̀ náà ni wọn ti máa pé dákun máa wé sáàbù ní ìjọ rí irun yẹn bó ṣe rí yẹn àtàlù kọ́ba so the same thing iná ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin yẹn àwọn ló máa ń fa wàhálà fáwọn ìyàwó wọn ó lè lẹ́ni tó sanra ló ń fẹ́ ló náà bá máa jẹun bí agric yọọ máa jẹun yọọ máa jẹun kó sáfẹ wú òun fẹ sara ọkọ tílẹ̀ ń sara là ń rẹ àwọn kan ẹ ẹ kéèkéènì yóò tún sara tó ti yóò yìí tí wọn máa wò pé ru sísanra báyìí kọ́ ni mò ń fẹ́ mò ń fẹ́ kọ́ mọ́dúrè eyín afá mò ń fẹ́ kọ́ mọ́dúrè. torí di ẹlẹ́dá kún bọ́lọ̀ ń ṣe dán tó fi tó fi dán náà ni kò fira rẹ̀ lẹ̀ sáwùdá ó ní mo ti sanra anabi sallallahu alaihi wasallam kò gba tèmi lọ má títì àmọ́ mo mọ̀ pé fẹ́ràn àìsà àtúnṣe nù ọ èsì tó lọ gọ́ra rẹ wọ́n á ní wọ́n anabi sallallahu alaihi wasallam sọlọ pé màá fún gba lọ́jọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ọjọ́ tèmi tó yẹ kẹ́ máa wá sọ̀rọ̀ mi mo bùn àìsà títí àìsà jẹ́ kí ni bọ́ọ̀bù anabi gbà. Aisha náà faramọ́ tẹ̀sí ìyá ńlá wọ̀ ọ̀gọ́ra rẹ̀ torí tí ìyá ńlá wọ̀ ọba ṣe bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ tán lù sílé ọkọ yìí kì í mọ̀ ṣe bí gbogbo àwọn ọkọ anábì mani sallallahu alaihi wasallam dídé ìyàwó rẹ̀ sọ obìnrin bí kíni Ummul Mu'minin ìyàwó ànábì láyé ìyàwó ànábì lálùjánnà ṣé àwọn aṣọ àǹfààní ńlá yìí nù nítorí kọkọ ọgbà tèmi mọ ẹnjọ gba tèèyàn náà ní ọpadà gba tèèyàn mọ ọpadà kọ sóògùn sí ọgùn kínní tọ́ǹpa ara lé olóògùn ọpadà di àwọn babaláwo. nítorí kí bó ṣe rí nu ẹni tí iná ọjà tiẹ̀ ń jó báyìí kọ́mọ ìyá wọ̀rọ̀ irun tó sọ lómìnira lè padà wá sí wọn náà sọ padà wá di àpàtì.

ìyá ńlá wa ló ti fi sáǹpù ńlá lélẹ̀ báwọn ẹbí wa sọlọ wọn lè wà lè sọlá àwọn ti tẹwọ́ gbà wọ́n túmọ̀ sí pé sọ̀dá tu god ó túmọ̀ sí pé kọ́ mẹ́tì kan ni àmọ́ ká sọ bíbẹ wa lọ́ọ̀dẹ ọkọ ó pé wájú káwá di ẹni tí wọ́n wá di kọ̀ lọ́kọ mà torí pé òní mi mọ bí èsì lọ́ọ̀dẹ ọkọ máa ti rí wọ́n wọ́n máa fẹ́ dáwọ́ àsìkò gba tó tó kọ̀ gba tẹ̀ wọn náà máa fún jà ọ̀tọ̀ nínú ẹbí ọwọ́ òbí yà dá. wọ́n sọ fún ọ wọ́n bí ìyá rẹ̀ dá fún òbí dá. wọ́n tó yẹ kó rọra sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó rọra jí lórúkọ ọbẹ̀ bàbá alágbájá mọ́bìnrin tó ti rí lóru ọ̀rọ̀ mi ló gbà bẹ́ẹ̀ ẹ sì bá ń gba ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bí àká mi ti máa ẹgbẹ́ mi lọ́rọ́ bí ń mo fura pé ọgbà tèmi mọ́ ẹ má bínú o ẹ má bínú ẹ má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ agbọ́nú tàn ẹ má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ó máa di pé àtijọ́ wà lọ́kọ láya àwọn atúká àwọn ọ̀fẹ́ ó ní àwọn ọ̀fẹ́ tó lódì mí ẹ dákun torí ọlọ́run irú aṣọ máa rà fún wa lásìkò ọdún tí mo sì rí i pé ah yóò sàwọn aṣọ pákó lówó ẹ̀ torí ẹ máa sábà ṣàlàyé bó ṣe wọ́n tó bẹ́ẹ̀ ṣe dídí àwọn ará ẹ dákun ẹ yọ tèmi kúrò nbẹ ẹ má rà fún ma kọjá túnṣe ọkàn náà wáyé pé roughly twenty five thousand ló ṣéèbù fún yẹn àwọn ẹ̀kọ́ ni ok mo gbà wọlé mo gbà wọlé kó sí wàhálà mo rò pé yé mo gbà wọlé kó sí wàhálà wọn náà rí i pé ìwà ọkọ̀ tó yí padà ẹ wàá mọ àwọn obìnrin tí wọn tí wọn mẹpẹsì wọn máa sọ pé kí ni níta bá lọ fún tọ lọ́rọ̀ àmì náà àjọ máa ná ni àjọ máa ná kò sí wàhálà sí wàhálà bákan náà o lè sọ pé gbàtẹ́ pa àìjì ni ẹ wàá bí ẹ lọ bí ẹ wàá bí ẹ lọ bí ìjọ méjì péré ti tó èmi láàrin ọ̀sán ọjọ́ yòókù tó jẹ́ tèmi mo bun orogún mi wọn náà ti ti mọ̀ pé ibẹ̀ lọ́kàn rẹ̀ fẹ́ máa wà kò ní sínú pàṣẹ lẹ́yìn di nǹkan àjà pé lórí ibú rẹ̀ èmi náà mi ó èmi ti pé èmi náà ó àti ah, ah, bá àtijọ́ sẹ́tù eléyìí ò sínú pé àbá àná ẹgbẹ́ bí lẹ́yìn tí ìbá sọ àbá àná ọjọ́ mélòó lọ́wọ́ lọ́sẹ̀ ń lu ti ọjọ́ mélòó lọ́wọ́ lọ́sẹ̀ <laughs> jáde ni máa fún mi àbá àná wọ́n sì ní kó pín dọ́gba wọ́n á fẹ́ lóúnjẹ márùn ún náà ọmọ aná. tó kó àwọn agbájọ méjì lábẹ́ àtúnṣe kò sì sẹ́kù lọ́ọ̀dẹ ọkọ rẹ ọmọ tọ́jú àwọn ọmọ rẹ pé kò pé ọ àtúnṣe tọ́lọ̀ ń sọ nìyẹn o. tọ́ torí ẹ̀ ọlọ́mọbẹ ẹlẹ́dàá wa kọ̀kọ̀ fóbìnrin pé kó ti rú àtúnṣe mi nítorí ọmọ tẹ́ ti bí òun ó yẹ kẹ́ ẹ láàánú rẹ̀ wàlá ọba ni lọ́kàn jẹ́ fọ́pọ̀lọpọ̀ ẹ wo bíi kúkú bíi yíyè tóbìnrin máa bí ọ́n tóbìnrin bá fẹ́ ṣe wèrè fọ́kọ tó lọ́wọ́ ṣe má yóò ti gbàgbé irú tó bí òun rí kóun tó bí ma ó lè nípa ọmọ kọ́mọ lọ gbọ́ngbọ́n òun bá ọmọdé lè rẹ̀ tẹ́lẹ̀ náà ni bẹ́ẹ̀ gbọ́ngbọ́n kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ọmọ rẹ̀ máa ọmọ tá lè tọ́jú nígbà tá a wà nínú ilé bàbá rẹ̀ ó sì rọrùn ká máa tọ́jú rẹ̀ gbẹ̀yìn gánà kò lè ṣeéṣe o ní èsì wọn kọ obìnrin kan lẹ̀ ní sáàpélé wọn ni bàtà wà nù ilé ọ̀rọ̀ mọ́tọ́jú ọlọ́dún ní ẹ̀yìn gánà lọ lódì kejì lọ́nà Ibrahim Táwò ọ̀hún sọ pé ẹ ẹ mo fún bàbá ẹ̀gbọ́n mi ṣé ẹ ti wẹ̀ láàrin <laughs> mo fún láti wẹ̀ ìmọ̀ ibi tí wọ́n ti wọ́n fi fọ́ọ̀sì sí á ah, láwọn abọ́bá ti wá kó o mọ̀sẹ̀ ìfọ̀nù ọ̀rẹ́ tó sí kí n máa wọ̀ láwọn ọ̀rẹ́ fẹ́ lẹ́yìn ògiri kí ẹ̀sẹ̀ wọn lò. la hawla wala quwwata illa bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ obìnrin gọ̀ yọ̀ọ̀bà ìtọ́ kó láǹfààní àti tọ́mọ rẹ̀ òun ní ọmọ rẹ̀ wọ́n bàjẹ́ fúnra rẹ̀. ọ̀rọ̀ abí méjì bíi òbí kan bẹ́ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ọmọ màmá kan náà bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ tí àmọ́ táwọn ọmọ náà máa ṣe tí wọ́n bá dàgbà ni ọmọ lè ké wáì mọ́mì pàṣẹ pé dáàdi wa ò tí kù kí ló ṣe é wọ́n lọ pọ́kọ mi ẹ bàbá yín ẹ káàkiri olórí ibu lẹ́lẹ́yìn. a ẹdùn o dáàdi tiwa dáàdi tiwa ẹ sọ lórí ibu mo rò pé point correction dáàdi wa ń kọ́ ìsọ lórí ibu because àwọn ọmọ tẹ fẹ́ mú nù à ń fọkọ púpọ̀ ọkọ bíi mẹ́rin. ẹ mọ̀ káwọn obìnrin mi ti ṣe bẹ́ẹ̀ báwo gbogbo ibì kọ̀ọ̀kan sì bí ma ṣe. tọ́ba á jẹ́ pé àwọn ìlọ dáa fún yọ mọ wá pé àwọn ọmọ lọ́jọ́ iwájú pé àbúrò wọn tó ń bí fún ẹlòmíì ẹ wá ràn án lọ́wọ́ ibẹ̀ mọ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bí wa sójú kan náà. subhanallah alazim torí de eléyìí ọlọ́run bá ní kẹ́ ẹ ṣàtúnṣe má dàbẹ́ kátù ẹ ṣàtúnṣe má pàdánù lé ọpẹ má gọ̀ àwọn míì lẹ́rìí máa hùwà ẹ sì gbà pé àgọ́ dìran ni wọn ìwà àgọ́ níyàwó wù ìwà àgọ́ ní bàbá rẹ̀ wù ìwà àgọ́ níyà rẹ̀ wù ìwà àgọ́ ní gbogbo ìdílé wọn wù tọ́mọ́ fi lóòzì lé ọkọ àgọ́ dìran àbí òdìran ó dìran. àbí ajogún àgọ̀ ni lọ́dẹ̀ nínú oríkì táwọn eléyìí wọn máa jẹnu kí làwọn tó máa fi lùzì lé ọkọ kò pé yìí kò pé rárá ọ̀pọ̀lọpọ̀ obìnrin rò pé ni wọ́n máa rò pé ó bí àrèbò tó bá fi lè lùzì lé ọkọ wàláhì yóò tẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kínní ọmọ pé kò sí ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ pé kò sáàbọ ọkọ torí ẹ̀ ló ṣe jẹ́ ike obìnrin tó bá gbọ́n láyé kò ní gbà nílé ayé tiẹ̀ fún amúlọ́lọ́kọ méjì mẹ́ta torí ẹ̀ ní Islam ti sọ ike ìwọ ọkùnrin gan kó tó fẹ́ yàwó yá ojú ẹ̀ kó wọ ẹni tó fẹ́ fẹ́ fẹ́ tẹ́ ọ lọ́rùn ìwọ obìnrin náà ti fámílì ẹ̀ ẹni fẹ́ fẹ́ ọ tẹ ọ yọ ló pẹ́sẹ́ àti wá rẹ̀ ẹ̀hẹ́ because àwọn nǹkan méjèèjì yẹn àwọn nǹkan tí máa sábà sẹ́kù pẹ̀lú èèyàn ni àmọ́ lọ́wọ́ ní kẹ́yìn ẹ̀rọ wò ẹ̀fọ́ wọn náà ló fi jìyà àmẹ́sì àti wá rẹ̀ tẹ ọ yọ ló sí àbẹ́ ìyọnu sí ẹ̀sìn máa dá a sí lójoojúmọ́ ni ìwà òun náà máa dá a sí lójoojúmọ́ ni. tẹ́lá ti yọ́nú sí nǹkan méjèèjì iná ni wọ́n tó fi ọkọ rẹ yọkọ tó wá ló ti ọlọ́run tó níbẹ̀ wù ọ́ ẹ̀ríkà máa ń ṣèbéèrè lọ́wọ́ àwọn obìnrin gbà mí ìfẹ́ ó ti bójú wọn. rárá pé ọkọ ni wọ́n fún sọ́dáàkì ten thousand èyí wọ̀ ten thousand ọ̀já mọ̀ kankan náà. ọ̀rọ̀ ọ̀hún náà wọ́n o. ìfẹ́ tí ọ lọ́rùn àwọn tẹ́mi lọ́rùn nǹkan bá dàrú tí àárín wọn bá fẹ́ ṣe kí kò ní gbà fún ten thousand tó fólú ààrẹ ó lò ten thousand ẹ o tún fún ẹ ten thousand tó tún dọ́gbọ́n gbà níjẹ́ ìyàwó tó gbà. ní kan urgently yọ ọgbà yóò tutù lẹ ọkùnrin mi náà burú àjẹ wọn ni wọn yọ ọdún sí sí ìwà sásìwò náà ló bá náà fi fi fún ìjọ nǹkan ló ti fi hàn pé irọ́ ni camouflage ló ń ṣe jẹ́ ń wo ten thousand mo fẹ́ ìwé kẹta àjọ lò náà ni màá fún ẹ̀ náà á ah, ebi mo fọ́ tẹ́lẹ̀ àfà fọ́dún mẹ́wàá kọ̀sánwó padà wọ́n sì ní wọ́n yọ ẹnu sẹ́sìn rẹ̀ sẹ́sìn náà nu àmọ́lẹ́dà torí di eléyìí síbẹ̀síbẹ̀ tóbìnrin bá lè ṣe sùúrù pẹ̀lú ọkùnrin kan ọjọ́ kọ rẹ̀ kọ́ má máa kọ́ má máa bẹ́ká wàláì ló ti pè jù ló ti pè jù bá ma bàbá àti ìyá ń jọ ń tọ́jú ọmọ ọmọ máa kù síbi tó kù sí bóyá ní tó bá gbé bàbá nìkan ní a rí nínú àwọn ogun ara ọmọ ọ̀dà ọkùnrin burú àbí èburú ọmọ onílọ́fọ́ fúláàsì àti ní rìtájẹ́bù làbó tún fọ́ lónìí náà tẹ́nugàrán táwọn ará ń jẹun lẹ́ẹ̀kan láàrin máa lo plastiki lójoojúmọ́ ọmọ ìwà ọmọràn ó tún fọ́ ọjọ́ rẹ̀ sọ̀rọ̀ pé tí bàbá ń bá mu tí ó sì yà ń bẹ̀ tí ó gbà á lẹ̀ olùkọ́kọ́ gbà ń pàná kọ́nà ó fly lọ ceiling gbogbo yẹ sọ fún ẹ pé mi Ah, ah. ọmọ lélẹ́yìn pẹ̀lú mo fẹ́ sọ mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni. so bàbá bàbá lè dá ọmọ pa tó bá jẹ́ pé ìyá nìkan ọmọ sì di bàbá tún ṣe gbogbo ẹ̀ tán ìyá tún fa mọ́ra nígbà tún gbà mí bàbá tún fọ́ lọ́wọ́ tún fọ́ ọlọ́run ló fún wa fọ́ so ibi tọkùnrin ti gbi lẹ́jẹ̀ tó ti fẹ́ pọ̀ mọ́ ìyá tún máa ká dìjà lórí pé ọ̀kadì láì èmi náà fọ́ ti fẹ́ lọ lọ́dọ̀ yá mi torí ẹ bàbá àti ìyá sáńtọ́mà ọmọ ọ̀dà débì kan àmọ́ yóò tún kù síbì kan báwo wà ní tó bá di séèyàn kan tí séèyàn méjì bá di séèyàn kan kì í sábà fẹ́ balance torí ẹ kí ẹ má bàa rọ ọmọ yín kí ẹ má sunkún ẹ jókòó ti àwọn ọmọ yín ẹ jókòó ti àwọn ọmọ yín gbogbo tọkọ yín ṣe ti ń ṣe bí ọlọ́dẹ orí hùn eré ni lẹ́gbẹ̀ẹ́ kí tọmọ yín ó bàjẹ́ nítorí pé ọmọ àmánà tọ́lọ̀ ń fún yín nù ọlọ́run sì bí yín léèrè nípa àmánà yẹn ṣe lé ìjẹ́bù ti ṣe jẹ́ ilé ìjẹ́bù tá a dùn ó sí lónìí. Fárántì pé àwọn kéésì ti pọ̀ lórí ní ń ṣẹlẹ̀ láàrin àwọn ọkọ àtàwọn ìyàwó. Ilé ìtúsí pé kíní kejì lè má lè fara da pé kejì rẹ̀ tí màá padà já sí kọ̀ sílẹ̀ sílẹ̀ wọn sọ pé tó bá jẹ́ pé àbá máa ń ṣe ìwádìí àtàkọsílẹ̀ láwùjọ wa wọlé àbá mọ̀ pa burú ń ṣẹlẹ̀ gan. ẹ máa wo nísìnyí ká pé láti Ramadan tó lọ títí di Ramadan tí ń bọ̀ kẹ́ ẹ máa wo lóṣù kọ̀ọ̀kan iye ìgbéyàwó mélòó la ṣe lóṣù yìí iye ìkọ̀sílẹ̀ mélòó ló wáyé lóṣù yìí láàrin àwọn mùsùlùmí ọláyọ yá yẹn lẹ́nu tètè tẹsẹ à ń fẹ́ra wọlọpọ jù ni àbí kíkọ tẹ ń kóbìnrin sílẹ̀ ẹ̀rọ ọmọ àbá ẹ sẹwọn káwọn orílẹ̀-èdè máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń ṣerú àwọn tọdísì yẹn tọwọ sọwọnù àdìrẹsẹtù ìtẹrọtìjìyà lẹ́yìn pé ní statistics studies torí kí a lè bá àmọ́ bẹ́ẹ̀ sì darí ìlú ẹ máa burú ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa kọ èèyàn tó kú lónìí èèyàn mìíràn wọ́n bí lónìí. torí dèrè àwọn obìnrin arọ̀ wọn gá sí tàbí ṣùgbọ́n obìnrin mi wọ́n yan jẹ wọ́n fẹ̀tọ́ rẹ̀ dùn ìyà tí ń jẹ lójoojúmọ́ yàtọ̀ sí ètò ti jẹ dájú àmọ́ tí ẹ bá ti lọ́ ọmọ tí ẹ bá ṣe sùn pẹ̀lú àwọn ọmọ yìí wàláì ló pé yín jù ló pé yín jù nítorí káwọn ọmọ yẹn ọmọ ara rè ẹ lè pẹ́ ìfọkànmọ́ ẹ̀tọ́ yín ni wọ́n á pàtó bá ti pín in lẹ́mìí sẹ́yìn wá rò pé ọkùnrin kan náà wá wà sẹ́yìn ọ sọ pé ẹ̀fẹ́ ọmọ tó lè máa kọ́ ọmọ lọ mo kúkú mọ̀ pé ọ̀nà ló bí wọn fún mi sọ́kùnrin náà wà à ọlọ́run fi dá yín lójú ni ìbá ń kọ́ àwọn ọmọ wọn ó yà kó sepá ọmọ ọjọ́ méjì ilẹ̀ lómi nù wa máa ń gbé ọlọ́run tọ́jú ẹ̀ ọlọ́run tọ́jú ẹ̀ ó ní kọ̀kọ́ mu níbi tálómi burú dé torí di eléyìí ọlọ́run dákun má da ọdẹ àti ilé ẹnìkọ̀ọ̀kan wa rú ọlọ́run ọba kó tún ìgbésí ayé wa ṣe kó tún àárín wa àtàwọn ìyàwó wa ṣe kó má jẹ́ kí àṣetán nìkan ráàyè níbẹ̀ ìwà rí ìwà dáadáa. ìtẹ́sí islam ń fẹ́ kọ́kọ́ máa wù síyàwó ẹ̀ kíyàwó máa wù sọ́kọ ẹ̀ ọlọ́run bá kó fún wa. ìwà búrúwà pálapàla dáradá tí máa da ìdílé kọ̀ọ̀kan ọlọ́run fún wa. àwọn ẹni tí iná ṣètọ́ni tí máa fẹ́ sáàrin ọkọ àti ìyàwó tí ń jó láàrin wọn báyìí ọlọ́run dákun bá wa pa ọlọ́run bá pa ọlọ́run bá fi ìgbé àlàáfíà kó fi sáàrin wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك wọ́n ní ìgbà tó sọ pé gbogbo bó tilẹ̀ òkú rí káwọn ìyàwó ọmọ ṣe sùúrù nítorí àwọn ọmọ wọn. ó wàá ní tani tí ó rí ọkọ rẹ̀ rán lágbègbà ó rí babaláwo oníyàwó ọmọ sì ti wà tí kò máa ṣe sùúrù fáwọn ọmọ náà ni. a sọ pé kí ni ṣe sùúrù fún tẹ́lẹ̀ sọ́kọ rẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí agbègbà ni àbí ti ń ṣe tẹ́lẹ̀ náà. tí wọ́n ké láti ìgbà tó ti dọ́tọ̀ rẹ̀ náà ló ti mọ alálágbègbè àti náà ló ti bẹ́ jáde. nítorí pé kò tọ́ kẹ́ni tó jẹ́ káfìrí kọjọ́ kan fún obìnrin mùsùlùmí kí làwọn wòran tó fi wọn fi pẹ́ ń bí máa fúnra yín tòtò bá pọ̀ ṣẹ̀ṣẹ̀ máa ní ìgbà tó ọmọ náà lọ́ọ̀tà kò ní ìdíkọ̀ bàkọ̀ kankan jẹ́ wọ́n á sápò mẹ́ torí pé káfíìrì ọ̀gbọ́dọ̀ jọkọ fún mùsùlùmí ọ̀rọ̀ pé tọmọ òsì tọmọ kọ̀sẹ́lẹ̀ lọ́rọ̀ tẹ máa kọ́ ọmọ lọ́mọdé ọ̀sán ọmọdé babaláwo náà. wọ́n lè máa mú àwọn iye máa ṣàdúrà àbí lè máa mú kan máa ṣàdúrà pàtẹ àdúrà lẹ́yìn gbogbo sọ́láàtì wọ́n ti wá pàkíyèsí rẹ̀ pàkíyèsí wọ́n á ní tó ń gbára lé ní kó o tó ibùnú tẹ̀míyà wọ́n ní jẹ́yìn bá máa ń ṣàdúrà bẹ́ẹ̀ fáwọn jàmáà lẹ́ẹ̀kan láàrin kò sí tó burú mẹ́ ẹgbọ́rọ́ gbóná irọ́ gbóná nígbà wọ́n ti mọ̀ pé ẹ̀kọ́ ọ̀rọ̀ bàbá ń kún wọ́n kàn máa ṣe creativity ni wọ́n dàbí apá ìtọ̀ rẹ́fúrẹ́mù táwọn ẹ máa parọ́ pé ọlọ́ sí orí báyìí ṣe báyìí bẹ́ẹ̀ ní bá irọ́ burúkú. àní ọ̀sọ́ dídí àní bóòlù ṣe gbà tó. ó gba ó gba ìdìbò nàìjíríà ó gba èdè ẹgbẹ́ àtẹlẹwọ lọ. ẹ̀rú àtẹlẹwọ ló gbà pẹ̀lú ìṣègùn ní pé àwọn ọ̀nà ìyá aráàlú àwọn ọ̀nà ni wọ́n gbé oúnjẹ fún wa nígbà ọdún òní. ìṣe àbájú ìgbàlúgbà bíi ìjọ ni àwọn wa ń gbà ara gbé fún ìgbàlẹ̀ ẹgbẹ́ ni ọdún sí ìṣúlẹ̀ ọ̀dọ́. wọ́n ní táyọ̀ lè má mú bá ga púpọ̀ púpọ̀ tá a sì ti gbọ́ pé táyì lè máa ń bá ti ga púpọ̀ báwọn ọba sọ láti tiẹ̀ jẹ́ ọba tàwátàwá lẹ́yìn rẹ̀ náà jẹ́ tí wọn lè ti máa ṣe sọ láti tiẹ̀ láti ilẹ̀ kí lè máa mú tó dé kọ́kàn jẹ́ pé ìtẹ̀yìn ó ṣe pẹ̀lú rẹ̀ èèyàn fi gbára gbóná ni àkọ́kọ́ ni kí tó bá ti rí páyì rẹ̀ yẹn ti ga tí ó wàá fi kó bá ti yín nítorí yẹ onáà ní kẹ́ wá mọ́sásí mi ẹ má máa dá sọ láti ti yín ṣe tọrọkùnrin lẹ́yìn kí ẹ ṣe sọ láti pẹ̀lú jama ló pè nítorí tí ẹ ṣe lẹ́yìn rẹ̀ táyà rẹ̀ ti ga ọ ẹ ní sọ láàrú náà ni ẹ má bá sùkú ara yín jẹ ẹ wá kíláàsì mi tí ò ti nírú wàhálà yẹn inú yẹn jẹ bó ṣe jẹ ẹnìkan ó ní mọ́tíláṣí àwọn gbàtọ́ ti gbọ́ pé àyè lè má mú àgbọ̀dọ̀ ga ju ti má mú lọ òun á ń wá bàbá ìmáàmù láti sọ fún un ọlọ́run á ní kí òun ti pẹ̀kí rẹ̀ wọ́n ti wọ́n á sọ fún pé àwọn gbọ́dọ̀ anilẹ́kọ̀ọ́ kan kínní kan òun á ti wá ká tó ń gbọ́ òun á fẹ́ pìlì rẹ̀ fún un so ansẹ̀ tí bá dùn tàn máa àwọn bá wá ibi tó wà àwọn ọ̀bá rí má o bí wọ́n ti nàkàlí láìsẹ̀ yàtọ̀ nàkàlí là á gbàgbọ́ so gbàtí ọ̀rá ti rí àyè yun ní ìmáàmù àhámá láíláí ọgbọ̀nà tún gbọ́rọ̀ ustaz kan á kó má ọgbà pàṣẹ. ẹ irọ́ lásì irọ́ lásì ẹ̀wọ́n ní ustaz lọ sí rìzíyà rẹ tó o mà kó o rí fi ń bẹ́ ń bẹ̀ lé òsì ń bẹ̀ lẹ́yìn náà ìyẹn ọmọ bí a ṣe máa kọ̀rẹ́tì nǹkan ọ̀pọ̀lọpọ̀ lẹ́sìrẹ́ǹsì kankan ẹ kàn máa tẹ̀ra yín jẹ ojú burúkú lọ́pọ̀lọpọ̀ wọn láyọ̀ so kò nídìí kan máa sọ pé ọgbọ́n bìkan nìkan sọ fún ọ àbí òye tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n fẹ́ gbọ́ kò fẹ́ gbà bíbà tó ti ké ń bẹ́ẹ̀ nù ìzí àpé ká má ṣe nǹkan yìí mo rò pé kò nídìí kan máa sọ pé bìkan ló ti gbọ́ ẹ̀rọ ọ̀bà ìzí àkẹ́lẹ̀ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ẹ̀yọ ọ̀ká ni níwọ̀n tó bá ní kó o ti ó ṣe o ọkọ̀ túlẹ̀ wọ́n á máa pa gbọ́nú kan ó do èèyàn tí ọ̀fẹ́ gbọ́rọ̀ tẹ́lẹ̀ náà ó náà gbọ́ náà gbọ́. àmọ́ gbọ́ ti pé bó ṣe lè mú ọlọ́run tí wọ́n á mọ rí gbé jáde. so wọ́n sọ pé bàbá tí àwọn oníjà àti o ní kí ẹ èmi tẹ̀ ń bilẹ̀ rẹ̀ sí àti ìbàdàmà àyè àga ọkàn rọra ọjọ́ bó ti jẹ́ bí nǹkan ṣe máa yí padà nu yẹsẹ̀ kó àmọ̀ pé àmọ̀ gbọ́dọ̀ adẹ́kọ̀ọ́ kan tó lè dòní wa èmi wọn náà mọ̀ síra ìzíyà sọ pé ìzíyà <laughs> ó rí i pé ara lè má ọmọ ọba wọn náà ti tọ́lá gbé pẹ̀lú ọmọ ọba ni kó sọmọ ọ̀sán sì ń lọ ọjọ́ ti ṣe jẹ́ naam aleykum salaam. wọ́n ní ọkùnrin ó ṣẹ̀tọ́ rẹ̀ nípa nínáwó ìyàwó náà kúkú gbọ́rọ̀ sí lẹ́nu tí ìyàwó ò ti sẹ́lọ̀ báyìí àkọsẹ́lọ̀ o kọsẹ́lọ̀ rẹ ló tún ra rẹ ṣe o nítorí pé ńgbà tó lọ ń pa àwọn obìnrin lọ́sẹ̀ tọ́jú pé ar-rijalu qawwamuna 'ala an-nisa bima faddala Allahu ba'dahum 'ala ba'd bima faddala Allahu ba'dahum 'ala ba'd wa bima anfaqu min amwalihim ọlọ́run fi nǹkan méjì lélẹ̀ pé ìdínú tọkùnrin fi jókòó múlẹ́rọ́ fóbìnrin tóbìnrin sì gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sọkọ lẹ́nu oní ẹni pé àkọ́kọ́ ọlọ́run ló fọkùnrin lájùlọ lórí obìnrin eléyìí ò ṣe gé dànù ọkùnrin ń sojúṣe kò sojúṣe kò ṣe gé dànù ẹlẹ́ẹ̀kejì ọlọ́run látàrí owó táwọn ọkùnrin tó lẹ́lẹ́yàwó lórí tọkọ bá ti wá di pé kọ̀nà ó léyàwó lórí máa sẹ́mi ikú ọkọ lọ́ba àdìrí ìgbọ́rọ̀ sí ni lẹ́nu ìyàwó rẹ̀ ọlọ́bàjẹ́ o torí de ilé ọ̀ náwó lé lórí ọkọ̀ kù sórí kọ́lọ̀ ló fún ọ láti lọ lórí ẹ̀ tó o lè ṣe ojúṣe rẹ òfin ṣẹ̀rí àṣọ ipe wọ́n yẹ kó gbé ọ lọ sí ṣẹ̀rí yà tó yẹ bá ti rí pé òun ò lè máa bọ́rọ̀ òun lábẹ́ rẹ kó gbé ọ lọ sí ṣẹ̀rí yà tí ṣẹ̀rí bá pàkíyèsí rẹ̀ kọ́ ọmọ náwó lé lórí tó lè ná ṣẹ̀rí yà yín ká òfin ọlọ́run òun lè bí ààrẹ ẹni mọ̀ ṣẹ̀ríà òtún yín ká ọmọ tí ṣẹ̀ríà náà sọ ni ṣẹ̀ríà sọ yín kí tó ń bá sojúṣe rẹ tó ń náwó léyàwó rẹ lórí yàrá wa ń kun irun fún ọ ṣẹ̀ríà sọ pé ọ̀gbọ́n náwó lé lórí ma ẹ wò mẹ́ tí àwọn bá ti ń kun irun fún ọ ṣẹ̀ríà sọ pé ọ̀gbọ́n náwó lé lórí ma títí tí ó fi padà sórí pé ń gbọ́rọ̀ sí ọ lẹ́nu ẹjọ́ pé tí wọn náà bá náwó fún ma ó náà bá wúwa kó wọn gbọ́rọ̀ sí ọ lẹ́nu mọ́ ó kù sọ wọn kọ́lọ̀ fún ọ láti lọ lórí ẹ̀ ṣùgbọ́n owó tọ́lọ̀ ní kan máa nálé lórí tó lè na ó lè tọrọ pé kó tún yín ká kálukọ́ máa lọ lọ́rẹ̀. naam báwa lọ́fà tóbi nìkan fi sọ fọ́kọ rẹ̀ ìgbà tí ọkọ yìí sojú sí tọ wọn á sọ fún ìyàwó yẹn pé gbogbo àwọn máa fi oorun lọ ìyàwó ìyàwó tó ọmọ tí ń jẹ tí fi ń gbádùn ọmọ tí ń jẹ tó fi wà ń pọ̀ ní tó lè bá lò ìyàwó ọmọ ọkọ fún ọkùnrin ọmọ ọsọ pé àwọn mọlẹ́kọ̀ ọmọ ṣépè fún ọ títí tílẹ̀ ọmọ ọmọ ṣépè fún ọ pé èpè mọlẹ́kà gan ló fẹ́ ọlọ́run kúkú sọba alálòsì ìwọ ọ̀tọ́jú ìwọ ọmọ tó ń jẹ bó ti kú dànù bó òkú dànù ọ̀rọ̀ ní mọ̀lẹ́kọ̀ ó ti pè tẹ́lẹ̀ fún wọn àdúrà wọn máa ṣe fún ọ. so eléjẹ bó ṣe jẹ tààmù ẹ sì rí àṣà burúkú ọ̀pọ̀ láwùjọ wa kódà o kódà o sẹ́ni tó bá pọ̀ tó bá pọ̀ tó bá pọ̀ àwọn ọkùnrin ara wọn wọ́n sì láwùjọ wa o wàláhì wọ́n sì ra wọn gbogbo àwùjọ Yorùbá yìí tó bá ti di kó ti di common tó mọ̀ kó àwọn ọkùnrin ìtọ́jú àwọn obìnrin wọ́n láwọn ọmọ wáyà wọn ò ní fẹ́ rí máa o kó sẹ́ni tí ń wáyà fọmọ rẹ o wọ́n fẹ́ ra o pẹ̀lú dáadáa wọ́n sì ṣe ọmọ rí ọwọ́ afẹ́ tán ọwọ́ adádára rẹ̀ olóòní kó tún gàárì rẹ nígbà tá ìtara kútọ́nu ibi àwọn àṣà burúkú yẹn wà náà tóbi ni wọn máa dá sọsọ kọlọ́n tẹ́lẹ̀ tóbi ni wọn lọ máa ṣiṣẹ́ ọkọ̀ ń sùn lé ẹlọ́wòrán lọ́jà obìnrin lẹ́rìí lọ́jà àwọn ọkùnrin sùn ká ni wọ́n mọ̀ wọn kárakáyé latest latest wo ìpẹ́fẹ́sẹ̀ ṣiṣẹ́ àṣà burúkú ni o ó sì ń ṣe ó ń pàtàkùfà wá bá àwọn ọkùnrin. torí pé ọlọ́run máa dí mẹ́ni tí ẹ̀ náwó lé ìyàwó rẹ̀ lórí tí wọ́n bá ná lé lórí ọlọ́run máa sí ọlọ́run máa là ọlọ́run máa rí pọ́wọ́ rẹ̀ ń rókè. torí ẹni tó bá ti múrú àṣà yẹn mọ́ wà kọjá o kọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ lónìí kó tó dọ̀la náà. oníbèrè ń fi wọn wọn ó nígbà tí wọ́n bá fẹ́ fi obìnrin mùsùlùmí fún ọmọlẹ́yìn Pọ́ọ̀lù kéèyàn má débẹ̀ gbóò wá ní wọ́n kọ́ ọmọlẹ́yìn Pọ́ọ̀lù lọ́fẹ́ fọ́ ọmọlẹ́yìn Pọ́ọ̀lù tọ́jọ́ra nìkọ́jọ́ra ẹ mọ̀ pé ní ìsinyìí kí ọmọ mùsùlùmí bìnrin kọ́ lọ jẹ́ ìyàwó fọmọlẹ́yìn Pọ́ọ̀lù ọ̀ràn ńlá ni ọ̀ràn ńlá ni wọ́n tún wá wà ń bẹ́ ń ńlá ọkọ̀ أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الله نتباوى وان بسنت فرع الله باسي يا òfin rẹ̀ wọ́n ń gbójú ẹ̀ mọ́lẹ̀ wọn tẹ̀lé ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn o ọlọ́run wọn á fẹ́ fọmọ obìnrin mùsùlùmí fún káfìrí wọn náà wàá lọ ọbẹ̀ à ọlọ́run láti mùnáfíkì àti káfìrí gbogbo wọn pátá lákò sínú náà jahannam torí de ilé kò sí àbá bàbá ara nu oní òtún máa fọmọ rẹ̀ fún káfìrí tó ti lọ́ọ́ kó títàlẹ̀ àpàtì wọn á ti kó oríire òní orí ibú ti rí ọmọ rẹ̀ sọ́ni tọ́lọ̀ ní ọ̀gbọ́dọ̀ fífún tó ń lọ́wọ́ títàlẹ̀ àpàtì ó tún lọ́ọ́ abetí ajá àwùjọ bíi lẹ́ jẹ́ bó ti ṣe jẹ́jẹ́ rí àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù fẹ́ fọ́ ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ẹ wá sọ pé mọ̀lẹ́bí yín ni wọ́n ẹ kàn fẹ́ lọ wòran àbí ẹ fẹ́ lọ bá wọn wòran kí wọ́n fẹ́ra wọn àbí òye wa wọ́n á ní so burú kó burú àwọn tó bá ti ń sọ̀rọ̀ ọ̀gá jésù lórúkọ jésù jésù àti ó da ọwọ́ ọjọ́ kò mẹ́rin o hẹ́n kí láàánú ọmọ sọ̀kalẹ̀ léyàn lórí ọjọ́ ìbò ti ṣe jẹ́ ẹjọ́ tí màsíkè tó bá ti parí lórúkọ jésù ó kú pé wọ́n ń jẹun ṣèwọ́n náà sì fẹ́ jẹun kò sí kò sí tó burú tí ti fi síbi ẹlẹ́dẹ̀ bu ẹran ìhoro fún ọ torí pé omi ọbẹ̀ ẹlẹ́dẹ̀ kílò náà ẹlẹ́dẹ̀ lọ́lọ́mọdé ajẹjẹkújẹ. àwọn béèrè tẹ̀kan tí wọ́n á sì béèrè kan wọ́n mọ lẹ́yìn pọ́ọ̀lù wọ́n gbóúnjẹ ọdún wọn fáwọn àwọn èyí sì jẹ́ ń ta wọn. àwọn tí wọ́n lọ bọ ọmọ pọ́ọ̀lù mi torí ojú ń tẹ àwọn àwọn àwọn ọ̀fẹ́ má gbà fọmọdé sọnù. ah yóò bá yóò bá irú islam yóò gbá yìí adọ́gbọ́n sí ni ọ ò ní gbà kan ọ̀wọ́n á ń sá fún sọnù ìsọnù kíni àwọn ìjẹ̀rú ẹ̀ àìjẹ̀rú ẹ̀ kíni ń bẹ́ńbẹ́ kíni bẹ́ńbẹ́ ọ̀wọ́n á lẹ̀ ń sá fún sọnù tẹ́lẹ̀ náà lọ́dọ̀ ọ̀rọ̀ ṣé wọn ò ti sọ ọ́ lẹ́nu torí ẹ lọ jẹ bó ti jájà ni ẹ má gbà bẹ́ẹ̀ bá ti jẹ wọn ebùn yín lẹ́bùn tẹ́lẹ̀ kí lọ fẹ́ gbà sí asọpẹ́ ti bá ń bọ̀ ọ́ lẹ́bùn tí wọn náà máa bùn lẹ́bùn ẹ̀bùn tó sì bùn wọn nítorí kó ń bá aṣọ ọdún kọ yàtọ̀ sí ibi máa bùn wọn tẹ́lẹ̀ òṣìṣẹ́ wọn tó pa nítorí ọdún bẹ̀ ńlọ lè gbà láti bo síbo àárín rí àfòní mo rò pé ẹ nígbà tó tó á di kírísímàsì náà ni ẹ wọ́n ti pè merry christmas happy new year àti kankan nù rẹ wọláì kọ́dà àmọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ àbí nǹkan kan ṣẹlẹ̀ ńlẹ̀ tí náà mo rí tẹ́ ń lọ lẹ kàlẹ́ndà tuntun kí ló dé tó bá yọ nípa ọ̀rẹ́ kàlẹ́ndà ìjọba tọ́lọ́dọ́ tọ́jọ́ ń bèjì pé bóyá àwọn kan wà tó díìlì pẹ̀lú tọ́jọ́ pé December February làwọn mọ̀ àbí òye àwọn kọ̀ọ̀kan wọn á di January February December mọ́lẹ̀ ó kò sàlọ́ ń di o bí ìgbà tó di òsà pópó mọ́lẹ̀ ni. lálẹ́ yìí ẹsẹ̀ assignment ẹ̀yin tẹ́ ẹ màwé ẹgbẹ́ dictionary yẹn. ẹ January títí dé December kí ni túmọ̀ àwọn kọ̀ ẹ̀yin fúnra yín lẹ́yìn Adam bí ìgbà téèyàn gbé òsè àpòpò wọ́n ti pè ọ̀sán òṣogbo wọ́n ti pè òkè ìbàdàn àbẹ́rẹ́ rí nǹkan mẹ́fẹ́ kó ọ̀ya òkè sóbì gbogbo bí ìgbà tẹ́ gbé lé ni. Naam. wọ́n ní téèyàn bá sojú ṣe lórí ìyàwó rẹ̀ ìyàwó wa sọ pé máa tó ti jẹ́ pé sojú ṣe màá sì máa mówó rẹ̀ láì sọ fún ọ kò ní ìdíkò náà tún gọra rẹ̀ kò ní ìdíkò sọ fún gbogbo ibi tó bá ti mówó rẹ̀ kó mu ni òfin ọlọ́ngbà bẹ̀ yóò mówó rẹ̀ àmọ́ kò gbọ́dọ̀ mú ju etí ń bùkátà lọ wọ́n fi ra búrẹ́dì one twenty ó sì fi ra mílìkì two hundred ṣúgà fifty naira ẹ bá ní sírò rẹ̀ one twenty plus one hundred three twenty plus ṣúgà fifty naira three seventy yóò mú three seventy ló bá five hundred yóò dá ten jí ló padà one thirty ọlọ́ọ̀dẹ ọmọ fowó sínú àpò ojoojúmọ́ sọ bẹ́ẹ̀ níyàwó Abu Sufyan lọ́sọ̀fà nàbì sallallahu alaihi wasallam lẹ́yìn tí wọ́n gba Islam ó ní Abu Sufyan ọkọ mi ahun ni o kìí fẹ́ mi àtàwọn ọmọ mi lówó tuntun wa náà o ṣé mo lè máa múrò rẹ̀ lẹ́yìn rẹ̀ láì máa rẹ̀ àbẹ́bí máa mú tí ó tó wa àtàwọn ọmọ rẹ̀ láì ṣàṣejù. ó túmọ̀ sí pé stampu ti wà fún obìnrin tó bá ti máa fi tó nǹkan owó sí yóò máa mú owó tiẹ̀ kọ́tà máa mú ju ní ti ń bùkátà lọ. tó o fẹ́ kó kú ni o gbé yẹn lé ọ̀tọ́jú rẹ̀ tọ wọ́n ní tí ọmọ kan bá wà tó jẹ́ mùsùlùmí bìnrin ọwọ́ á lọ fẹ́ káfìrì ọmọlẹ́yìn pọ́ọ̀lù ó ti wá fi ìsìláàmù lẹ̀ ó ti di ọmọlẹ́yìn pọ́ọ̀lù sàǹsàn látàrí kó fẹ́ ọmọlẹ́yìn pọ́ọ̀lù ìjà wá dé ọmọlẹ́yìn pọ́ọ̀lù wá kọ́ lẹ̀. ọmọbìnrin tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ òun á tún wá tẹ́kù dígbì nínú ọmọlẹ́yìn pọ́lùism rẹ̀ ọwọ́ àtúfẹ́ fẹ́ lómi ẹlòmíì tó tún fẹ́ fẹ́ náà tó jẹ́ ọmọlẹ́yìn sẹ́wọ̀n kò sì di ọmọlẹ́yìn wọ́n á ní táwọn lè wò pé ó kúkú ti di ọmọlẹ́yìn ọmọlẹ́yìn míì náà ló tún fẹ́ bẹ́ẹ̀ mú kọ tó ń jẹ́ lábẹ́ òfin ọlọ́run mọ̀rẹ́dẹ́dẹ́ ẹni tó ti fi islam sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni kí wọ́n pàdánù tó bá pò sẹ́rí àbáwá ibi ìyàwó wèrè wà lẹ́nu ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ ṣé bíbélì gidi lọ fẹ́ béèrè náà àríkù sẹ́lẹ̀. ó ní ìbéèrè ti parí nù lónìí ẹ má bínú ẹ má bínú ẹ jẹ́ àpàdé alẹ́ mhm. wọ́n ní bísíǹsì kan wà ní bíi ansẹ̀tì wọ́n ń ta twenty thousand àwọn wa lówó wọ́n á ta fún wa ní san díẹ̀díẹ̀ dípò kó a twenty or àbí thirty ẹ máa bo oṣù mẹ́fà fún wa pé ńlá fi san tí kùnà bá ti lè dé bá wa tá a fi rí san lóṣù mẹ́fà tí ó fi lé fóṣù mẹ́fà owó tún gorí thirty kí ni á ní ìdájọ́ rẹ̀. àwọn á ní káti ẹ̀ pé ìgbà tí mo mọ̀ pé twenty wọ́n ń tà àmọ́ sori pé màá sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ tí ó di thirty. títí wọn mọ bá náà ṣé kò burú lábẹ́ òfin ṣẹ̀rẹ́ àbò burú torí pé àwọn ẹni tí interest ni wọ́n máa sọ pé yóò gbọ́ ọ́ twenty four ní interest yẹn tó sì tọ́ lábẹ́ òfin ọlọ́ọ̀ ká sọ ìgbà tí ń rí sántán wọ́n tún fowó mi tún kùn tó bá ma lórí pé ata fóònù yìí ní thirty thousand tá a sì mú pé tó bá lówó ẹ̀ lọ́tọ́ fẹ́ rà lẹ́sẹ̀kẹsẹ̀ twenty thousand ni so àmọ́ nítorí pé ò lówó rẹ̀ tó fi san lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa san díẹ̀ díẹ̀ ni lójú pé thirty thousand tó bá ma lórí báwọn tí mo sì mọ̀ pé mo lè gbáǹsẹ̀ tà gbáǹsẹ̀ tó ti di tèmi àmọ́ kí ni mo jẹ́ wọ́n owó ni mo jẹ wọn lábẹ́ òfin Ọlọ́run tọ́ àwọn bá pè ní interest nígbà tí wọ́n dá kàn mọ́ eléyìí wọ́n pè bẹ́ẹ̀ ó taxi lábẹ́ òfin ṣẹ̀ríya wọ́n ti dáa ta fún yàn lórí pé ọmọ sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀. àwọn tó bá sọ wípé tó ti kùnà láti san owó yìí láàrin ìgbà tá a bù fún ọ tó fi bùgbà míì sí owó tún lẹ́gbẹ̀rún márùn-ún yóò lè kọ́bọ̀ márùn-ún yóò lé sisi, kọ́nà yóò lé pínì pé ó ti di rìbá lábẹ́ òfin mọ́. sẹ́lẹ̀ náà sọ pé jábọ̀ fìgbà kówó lé rìbá wọn pè lẹ́yìn. nítorí ẹ̀ àwọn tó bá ń ṣerú òwò yẹn wọ́n mọ̀ pé iye tó ti kọ́kọ́ ta ọ̀hún náà lówó lọ lẹ́tọ̀ọ́ sí àìlèsánwó rẹ̀ ọgbà ṣẹ̀rí ọgbà kọ́ wá ti torí rẹ̀ kó tún fowó mi kù a gbọ́dọ̀ fowó kankan kù. lẹ́yìn náà ní tá a bá tajà fún láwìn ó yẹ káwọn náà máa fàdúrà ràn lọ́wọ́ pé kóró yẹn san yíṣu kíkà máa tẹ́pẹ̀ fún pò ní rí san tí ẹ̀ bá rí san bísíǹsì tí wọn lọ ẹ̀yìn. sẹ́yìn tó gbogbo nǹkan tí wọ́n máa ń tà fún yàn ní sanwó ẹ̀ díẹ̀díẹ̀ sẹ́yìn tó máa ń lọ mọ́yàn lọ́wọ́ nígbà tí ẹ̀ bá sí mi san níṣẹ́ ni ọmọ wọn máa yá sátì lọ́gbà nígbà tí nǹkan bá sì ń bẹ ń dáadáa ó lè ń bẹ ń tuntun níṣẹ́ máa lè ra búrẹ́dì tí ó máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́lifà wọn bá mi lẹ́yìn ọ̀sẹ̀ méjì pé táwọn búrẹ́dì ìgbà tó ti rówó tẹ̀lé ẹ̀sẹ̀ yọ̀ọ́ bá ń bi tí àbí òye ibi tó ti lóṣooṣì tó ti ṣègbọ̀nsẹ̀ kọ́ lọ́ọ́ kó búrẹ́dì rẹ̀ ń bẹ̀ sàmọ́ nǹkan mi bíi mọ́tò bíi mọ́ṣíìnì bíi kí ẹ̀rí tó tún lọ gbà ìyẹn jẹ́ burúkú ẹlòmíì ní ìsìn tí wọ́n sọ pé wọ́n san thirty thousand yẹn kọ́sẹ́ mọ́ṣíìnì ní bajaj ó lọ ti san one twenty eight thousand àdúrà àtẹni tó gbẹnu bá náà ní pé kọ́lọ̀ mọ́jì orí sátán sódà tó ti san twenty eight thousand yẹn tí òun sọmọ wọn kàn ní kó wáńjọ kàn ní kó gbé mọ́ṣíìnì wa àwọn fẹ́ ṣe àwọn àtúnṣe kan lára rẹ̀ wọ́n bá ṣe gbé e débẹ̀ àwọn kan kó ìfọ́tí bíi mẹ́ta fún un tójú rẹ̀ pa kànákànná pé wọ́n kìíní burúkú yìí báyìí àṣòro sànú ẹ̀dá amóore sùn ní í ṣe ó ti lọ gba mọ́ṣínì jẹ́ ẹ̀rù twenty eight thousand tó ti gbà ń kó lè two thousand péré ló kù torí òfin ṣẹlẹ̀ àṣọ pé kìí ṣe higher purchase that is English English tẹ́ ń lò yẹ kọ́ ni ṣẹlẹ̀ à ń sọ̀rọ̀ ń parí torí pé lè yọ ọ́ àyà rẹ̀ fún ọ ni ló kọ pé at the end of the day yóò padà di tiẹ̀ ṣẹ̀rí ọ̀sọ́ bẹ́ẹ̀ ntí ṣẹ̀rí akọ ìgbẹ́yìn òtẹ̀sí ó ní kí wọ́n ta kínní ìfún ọ ní iye báyìí lórí pé àwìn lọ rà á díẹ̀ díẹ̀ lọ́ọ́ máa sanwó ẹ̀ tọ́ ọ bá sanwó ẹ̀ tán ọ̀ jẹ́mi lọ́wọ́ má lórí pé tọ́ ọ bá sanwó ẹ̀ tán ó di tiẹ̀ ǹjẹ́ mo ti gbé fún ọ lórí di tiẹ̀ tọ́ ọ bá lọ́wọ́ ẹ̀ sanwó lọ́ọ́ jẹ́mi ọ̀ jẹ́mi mọ́tò ọ̀ machine wọ́n bá ti gbé machine wọn lẹ́ nǹkan tí ọwọ́ sí two thousand ma machine two hundred thousand tó sùn gbà ó ti la amọ́rú amọ́lẹ̀ láì níye gbà ó ti pọ́npọ́n a ti gbé fún ní eight hundred thousand nísìnyí àwọn gbé mọ́rú sí ajáwé sí lórí for sale gbogbo ẹjọ́ bá ti wá bẹ̀rù pé fẹ́ gba ẹgbẹ̀rún méjìlá ah! <laughs> tó gbà padà lọ́gbà kọ́ ọmọ kó ti gbowó rẹ̀. sọ̀rọ̀ ìké sẹ̀rí ọlọ́nà àbáyọ owó ọjọ́mí ọjọ́mí machine ọjọ́mí maruwa ọjọ́mí mọ́tò kọ̀bá wà ń dáadáa kọ̀bá àmọ́ sí ń dáadáa owó lọ́jọ́mí sẹ̀rí àwọn sọkútẹ́rù bá ń bà mí pé à wọ́n gbé marua fún yẹn eight hundred thousand mo sì lówó lọ́jọ́mí ọjọ́mí maruwa tọ́ba gbé sálọ sẹ̀rí àwọn ẹni tó máa ń bẹ̀rù yóò fi nǹkan yọ mú kòlátìrà wà pọ̀ ní lọ́dọ̀ ẹ̀ tọ́ba níwèé ilẹ̀ lọ gbé wá ilẹ̀ yẹn wọ́ sí three hundred thousand a sì lọ wádìí báwo ni ilẹ̀ yìí ṣe jẹ níw wọ́n lọ jẹ níw original document ẹ̀kọ́ kalẹ̀ ó sì lọ sí orí ẹ̀ this land is not for sale beware of four one nine in case of any kind of contact these numbers ilẹ̀ àwọn ti túmọ̀ sí pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ta fèlèfèlè ń bẹ̀ wọ̀n wọ̀n níjọba tó sanwó mọ́tò tó gbé lọ ọ̀kadà tó gbé lọ márúwá tó gbé lọ gbà náà lẹ́tọ̀ dá ìwé lẹ́rẹ̀ fún kò rí sọ́mọ́ ẹ̀ tà lẹ́nu ẹ̀yọ́ kó o ti sì kó chẹ́ǹjì fún lọ́ba tán kò sí jà nínú ìjọba ti ṣe jọ́jà rí Islam tá a máa ń tẹ̀lé àlàáfíà wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ nù ń kọ́ ọtí ọmọ yóò jẹ́ pé ẹran lọ lọ́tọ̀ awọ rẹ̀ náà lọ lọ́tọ̀ subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.